الله وبركاته أتى الله عليكم إكيا الله قول النبي صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم نعم بلدي فقوتي أبدا الله ကျာတိအံကပရာ وبها الأصول الثلاثة في أقوى محبة الأبوحات المجدد رحمه الله تعالى كلا تيوبا جبا تسيس مطلق لقوى أمحالي كلا الأصول الثلاثة كلا أنا أكرين lọ́wọ́ lóyún àmọ́ àwọn ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tóbi ju kò sì kéré tó. Ibi tí láti bẹ̀rẹ̀ ó ní ìsáfà tí ń ṣe àlàyé fún wa pé àwọn ọ̀nà sáhẹ́lì mẹ́ta àti ẹ̀rẹ̀ kan bẹ يجب علينا تعلمها تسلمها على القرآن àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin alọ́mọ dáadáa. Àlìhúlá apá alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó nà ní àlìhẹ́yìn ìgbà. Apá wa ń sàlàyé irú mọ̀ọ́rí. Ìsábà ní ọ̀pọ̀ dandan fún wa bá lọ mọ́ tó dàbí ọba mọ̀ kan ayé onígbàdùn ayé àti àwọn ọlọ́gbọ́n. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó ní àlìhẹ́yìn kí n lọ ní ìmọ̀ yìí tó ń sọ ìmọ̀ tó ní kan ṣe ní máàrífàtì náà ìmọ̀ tí wọ́n ju ìlú wa gbọ́nà kiri bí ọlọ́run yóò ìwọ ọlọ́run yóò ọ̀nà àrífàtì nàbí kiri ìmọ̀ tá a sọ fún wa yìí wọ́n ti máa tó ìmọ̀ sàlàyé fún wa kó láti máa tàlà nígbà Muhammad sallallahu alaihi wa sallam. ìmọ̀ta ń sọ yìí nǹkan kẹta tó kó sínú ọ̀nà àríwájú ìdè islam fi àdìlà ìgbà tí a ń sọ fúnra wa yìí ó ní ìmọ̀ tí wọ́n ṣàlàyé fún wa pé eléyìí náà pé islam èyí náà pé islam pẹ̀lú ẹ̀rí àtọ̀kọ́ àríbi ẹjọ́ ọlọ́run bá fún àwọn àbá yìí ọlọ́run fún wọn ní òye púpọ̀ ẹwà ọ̀dọ́ mẹ́tẹ̀ẹ̀ta sábà kú sábẹ́ àìrìn ìgbà bàbá wọn wá pé eléyìí ni lábọ̀ ẹ̀kọ́ tàkọ̀ akọ́láyé ayé òun láti ṣiṣẹ́ àmọ́ ìdánwò tí wọ́n ti béèrè iṣẹ́ tá a bá ti láyé ìlú sàárè àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta sábà kó sí abẹ́ àìrìn yìí ó di nǹkan mẹ́ta tí wọ́n béèrè lọ́wọ́ àmọ́ sàárè. وأقضي Marco, المرض àsìkò ju ara lọ marifatula àti kéèyàn mọ̀ ọ́n pé ọlọ́run quem ìwọ rẹ̀ rí o àkọ́kọ́ tó eu, tá a pé èso sàrí ti máa ń rọ́pò sábà bá não wọ́n máa nà o òṣìṣẹ́ òlára o wọ O máa bí ìlú é ẹ̀sìn tiẹ̀ A àwọn ọ̀sán mẹ́ta yìí. òun ni tí oṣù gbọdọ̀ fi èyí kó wà láyé. Báwa òjò wa yìí, ìmọ̀ nípa nǹkan mẹ́ta àti tá a sọ yìí ó wọ́n láwùjọ wa yìí. Ìmọ̀ ń sàlàyé pàtàkì ṣe yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni máa tàwọn bíi kó wá kú gbọ́yé àti tẹ̀síwé. Ọ̀pọ̀lọpọ̀ màtárì ìfowópamọ́ ti kọ́ tàwọn ẹni lónìí kí wọ́n kọ́ bẹ́ẹ̀ kí ni jáde mẹ́ bákan náà agbọ̀rọ̀ wọn wà ní màá gbólé láti sàlàyé wa ní ìjẹ́jọ́ àwọn àgbọn fi àtàlẹ́yà ìkan tá a bá pè ní ẹlẹ́ẹ̀kejì náà tó padà fún aládùúgbò afáàní ní àlàámọ̀lù bìí àlàámọ̀lù bìí ayé àlẹ́nu àwọ̀là tó mọ àlàámọ̀lù. àwọn èèyàn ní mà lóòótọ́ wọn kò lè lò gẹ́gẹ́ ní fún wa níta bá máa pa ọlọ́run lílo rẹ̀ àbí kárí lára wa agbọ́dọ̀ ló bá a bá lò kó tàbá ní o òun ló jẹ́ pé sáfì ní pé ẹ ní ìgbàgbọ́ nípa fún àwọn àgbẹ̀dọ̀ àwọn hàlì ìpínlẹ̀ wàjẹ̀má àfi kí gbàgbọ́ kó tó àfi. Ẹ̀ẹ́dẹ̀kọ́ọ̀tì ìkọ́ni. والقول باللسان العمل بالجوارح الحمد بالجوارح هو كان العمل به àwọn àpò pé ààtò ìwà ogun tó lọ ilé ìdánwò mi ti kọ ilé ìdánwò mi ti kọ pé ẹ̀ẹ́dọ̀rọ̀ wà ọlọ́gbọ̀n lọ́wọ́ wa wọ́n kọ́ ilé ìdánwò àmọ́ àwọn àfáà tí wọ́n kọ́ máa ń pé wù gángan àwọn náà wọ́n fẹ́ àìlò. kò sí màdárí sọ̀rọ̀ láyé wọ́n sọ fún wa pé ọlọ́run ní sanra pàrọ̀ náà wọ́n sọ fún wa bẹ́ẹ̀. ó wá kú lílo àwọn àfáà tí wọ́n kọ́ wa pé ọlọ́run ní fẹ́ẹ́ ká máa sì àwọn náà wọ́n tún fún wa pé eléyìí ó ẹ bá ń kàn máa igi òsì fúnra wọn lé léwu ẹ bá wá kọ́kọ́ ẹ bá wá ọmọ ilé ìjírù ìgbé ẹ bá wá eré ètò eré àti àwọn ọmọ arábàgbé àwọn ọ̀sẹ̀ tó takò tàwọn ìkò yìí ẹgbẹ́ lára wọn. àlẹ́hàmẹ́lú bíi ọmọ nìkan lágbọ́dọ̀ máa ti kọ́jà báwọn bá fẹ́ pààyàn ọmọ lábẹ́ o. àìsí iṣẹ́ níbi ìmọ̀ téèyàn máa òun ni òjì káwùjọ yìí tó lò sí. alẹ́ àwọn ẹ̀yà kéwù ó kú lílò. àwọn tí wọ́n ti kéwù ní agbábọ̀ yìí pé bùdé kọ́lù yìí wọ́n kọ́lù yìí náà àwọn ìlú wa lọ́wọ́ nílò alẹ́ àwọn abẹ nílò. ìmọ̀ tí ẹ bá sì ní tí ò bá sì sí lílo rẹ̀ kò bóyá ọ̀gbọ́n. gbogbo ẹni tó ń bá fún nímọ̀ tí ò bá lo ìmọ̀ rẹ̀ tí ò tó di ìyàwó ìgbà mọ̀. tó pé àyèmọ̀ ò sí ìlà àwọn ní ọlọ́run gba ọgùn pé èèyàn mà wà nílò. ẹ̀kọ́ tàbá kọ́ àwọn èèyàn àti kárípà lò. ẹlẹ́ẹ̀kẹta àtàlẹ́ka. ဒီသူကျတဲ့ကိစ္စပြည်ကြီးအောင်သတိအပေါင်းတို့ပါပြီလဲရတာဘောလို့ဘုရားအကြောဝတ်ကိလေအကြောဝတ်ကိလေဒီမသာသုတလုံးလေးဒီမသာနိကလုသဘာညမသုတိကလုသဘာဝလူကံဝတ်အကြောဝတ်ကိလေအဝါဝတ်ကိလေ Alors, awal ma ni tawfiq. Na ni bai. Tí a wá nílò tí o bá ti lò ó, ṣé sáà tó lù kọ́ ọjọ́ kò sí fi ẹlẹ́kẹ̀ẹ́ta kó bẹ̀rẹ̀ ọ̀gbìn àdíbẹ̀. Ìgbó kò fẹ́ ní ìmọ̀ lọ́wọ́. Láti lọ́pọ̀lọpọ̀ náà àfà, wọ́n lọ sí pé àìyẹ́ gbọ́dọ̀ lóyún náà. Ẹ́ kó tó di pé wọ́n pè yàn sí ibẹ̀. àwọn kẹta tó bá tó jọ pé dandan ni kóun tó lò kó tó pè yàn kó kò ní kórè bẹ́ẹ̀. àmì ní ìdàgbàsókè àbí ìlú da òun ni gbogbo ẹni máa ń pè yàn láyé kó ní pé kóun pè yàn sí gan-an nǹkan lò. kódà bí èlò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọba ní kó tó wá sọ fáwọn èèyàn tó wọn lò ó. قال الله تعالى في القرآن الكريم أتأمرون الناس البر وترثون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون الله أتأمرون الناس بالبر سيما قاملات كما تلاقى يعني كما يماجه في النمى لابد أن بالبر ẹni tó máa ń jalè mọ́ ẹ máa pa àwọn èèyàn إن كان wọ́n tàn sáwọn àǹfùsà أنفسكم Ayoti Ikata ikaw ay man din yung pusi. Ikata ikaw ay yung ginasi, ay yung ginasi. Wa antu tatluna al-kitab. Ekin ka al-Quran, eka hadith. Ah, Allah na wala ta'akilu. Ito na kaya. Ito rin ko. Eh, na kaya. Hindi ba kayo na kaya ko? ကိုယ်လုံးသွားတယ်သူသွားတိုင်းဘဝရည်တဲ့သွားတိုင်းဘဝရည်တဲ့သွားတိုင်းဘဝရည်တဲ့ဒီလိုမှသွားမယ်သွားတယ်ဘဝရည်တဲ့တဲ့ဘဝစီအမလာတာကိနေဝါလေးဟာလို့တော့ကိုယ်လုံးသွားတယ်အမစတဲ့ရေးပြပါသေးဒီလိုလားအမစတဲ့ရေးပြပါသေးဒီလိုလားကိုယ်လုံးသွားတယ်ဘဝစီဘဝနဲ့ဘဝနဲ့သွားသေးသူတို့မြေကတည်းကကြားမှာကိုယ်ကမှသွားနေမှာ tó o lò tó ń pèyàn síbẹ̀ àwọn kò jìyà mo jìyà ìyá tí wọ́n Muhammad sọ̀rọ̀ náà wà lọ́wọ́ tó lè kéèyàn wà mo wà mo mọ àwọn kan. သူအားဆိုကိုစောလုံးဘုရားဝကိုကြီးကုရုမာဝကုရုနုနာ àwọn èèyàn máa ń pè à lágbájá kọ́ yìí ni àfọ lágbájá kọ́ yìí ni tí máa ń ti wá sí láyé láyé báyìí tí máa ń sọ báyìí fún wa kó lọ́ra gbájá bí àyè náà tẹ́ẹ̀rí bàbá wà láyé à ń pàwọn èèyàn sí dáadáa ní àgọ́ òde ọ̀la ìwúlọ́lá yìí. أتأمر الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون إذا كان سورة النوبة ونقول يجوز كان يزيد القرآن ولذلك الإمام صلى الله عليه وسلم الله يكرم الله يكرم ثم يقول تعالى من الصحابة كما يصير عليك تنزيل ẹlọ́wọ́ hadith àwọn mẹ́ta tó lọ bá nẹ́bí nílé tó fẹ́ wá nípa ìjọsìn rẹ̀ àwọn mẹ́ta ẹ̀ ń sọ̀rọ̀ bí lọ ẹ̀mọ́ bá nẹ́bí nílé wọ́n bá àwọn ẹ̀wà nẹ́bí àwọn ẹ̀wà nẹ́bí wá sọ̀rọ̀ láì pé bá nẹ́bí wọ́n ti ìmọ̀ ìdúráì ìmọ̀ ìdúráì wọ́n á kó kó sí àwọn gbogbo táwọn ẹ̀wà nẹ́bí sọ̀rọ̀ yìí pátá sọ́dọ̀ láti mọ̀ sí gbogbo ẹ̀rọ ìtàlẹ́ fáwọn náà. ìyá àtàwọn sọ fáwọn ẹ̀ lónìí pé wọ́n ti báyìí máa wọ́n ti báyìí báyìí máa ṣe lè táwọn ti bẹ́ẹ̀ ọ̀la ẹ̀ ewu ni bá iṣẹ́ tó lágbára jù láyé orí sí ẹ̀rọ àti ọlọ́run wọ́n ti wà rẹ̀ bó ṣe ní orí tó bẹ̀rẹ̀ lọ́lọ́ orí bẹ̀rẹ̀ alẹ́ sọ̀rọ̀ wọn wọ́n lọ sọ̀rọ̀ ní àdáàlì alẹ́ ẹ̀kọ́ yìí kàfà ẹ̀yìn. Àdínsọ̀rọ̀ wọn wọ́n lọ sọ̀rọ̀ ó lẹ́nu tí bá ń pe àwọn èèyàn sí dáadáa tí bá ń tọ́ka àwọn èèyàn sí dáadáa ẹ má sì kàn yín kó sì nínú ẹ má sì kàn yín kó sì nínú àníbi ní kàkà ẹ̀yẹ yìí ìwé ẹni ó gba olùlàjà sí ẹni tí máa ń ṣe dáadáa wá sí ẹni máa ṣe èyí ò tó wá já sí pé ẹni tí ń kó yẹn náà sílẹ̀ yìí òun náà ṣe jù àdìsí yìí. tí ò bá jẹ́ pé bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ dùhà sájà pèpè tí ó tọ́lọ́ ọba kò bá wọn yọ àwọn ìbá wọn ti bàjẹ́ sí. Kó tó wọ́n ti ní reward tó pọ̀. Adúlọ̀ àwọn tí ń bá sọ̀rọ̀ náà máa yìí jẹ́ kó wọ́n máa sàmú. Àmọ́ tó tó di pé òun gan yóò máa rí ládá táwọn ènìyàn ń gbà. olùgbà tó náà bá ń ṣe irú nǹkan yẹn. káwá ní àdá wa káwá tó àwọn èèyàn tó jẹ́ ọ̀tọ̀ lọ́wọ́ bá pẹ̀lú bí àtàwà ọ̀ṣọ́pọ̀ tó tí wọ́n sọ yìí iṣẹ́ gbogbo yẹn iṣẹ́ gbogbo yẹn ó kàn ní ó ó ga jù àwọn lọ ní. lápẹjú ilé gbogbo aládé gbogbo aládé wà sí àwọn agbóhùn tó bá yìí dá. nígbà tá a ti tá a ti mọ tá a ti tá a ti tá a ti gbọ́ tá a ti mọ̀ ẹ̀hẹ́ a ti mọ̀ nù àlẹ́ ìlú ìmọ̀ tí wọ́n ní ká wá òun láti wá àlẹ́ àmàlù ẹgbẹ́ alẹ́ tó wà sí ti ìmọ̀lá náà wà ìmọ̀lá náà wà àlẹ́ àmàlù àti wọn lò fáwọn fáwọn ti ń bọ̀ yìí dandan ní ká àlẹ́ wọn lò dandan ní káwọn ọmọ lò ewu náà ewu bẹ́ẹ̀ ni kéèyàn máa lò wà nílẹ̀ wá kéèyàn máa gbọ́ wà ní wọ́n lò wà náà ewu bẹ́ẹ̀. nínú tó wá ní káàlì kìyàmà ọmọ mi wọ́n là àdáàdà àlùmọ̀tẹ́lì wọ́n là àdáàdà lẹ́dínà òjìlá ilé. ọlọ́run bá ní sẹ́ẹ̀rọ àwọn tí àwọn ń sẹ́ àbí wọn. á bí wọn ṣíṣe bẹ̀rẹ̀ wọn nípa àwọn ẹyin tẹ́ jẹ́ fáwọn èèyàn inú àwọn àdébí ọlọ́run pọ̀ ìdí àdébí ọlọ́run ti dọ́gba ju ara lóbi náà tó gbé bìkà àti súnà ó sẹ́kù lọ́dọ̀ wa ara tí àdébí nù wọ́n ti jẹ́ ẹ̀dọ́ nù afáńsá rẹ̀ fún wa. ṣé wàá rà wọn ọlọ́run wa ní àwọn tá a fún wa rán wọn sí náà á bè lọ́wọ́ ju wọn náà wọ́n ti jẹ́ kó yàtọ̀ òṣìṣẹ́ olùjọba ti yàtọ̀ sí yàrá rẹ̀ àwọn tí wọn bá tẹ̀lé táwọn àjọjọ ọlọ́run àbáwọn tí wọn tẹ̀lé táwọn àfa gbàtà sí wà sí wọn ọlọ́run wà ní kí wọ́n wọ́n lọ. tí wọ́n wọ́n lọ tí wọ́n á dé mọ̀ nánà àwọn mọ̀láìkà tí wọ́n ń fẹ́ mọ̀ nánà àwọn wa fi ọ́ bí èyí tí wọ́n á ṣe ikú lónìí fún wa ní ẹ̀dùn náà á dàbí yá sí ikú nàdé. ládùúgbò tí ẹ̀ á bá. ṣé ádámù yá ti kùn nàbí ẹ̀rẹ́ ni tí ó máa tú ẹbọ tí ò ní ti rí ẹ̀rẹ́ tí ó ju ẹ̀bọ yín. ádámù yá ti kùn nàbí tí wò gọ́ọ̀mẹ̀ntì náà dá. ádámù yá ti kùn nàbí ọ̀gbọ́ pé ọ̀gbọ́ wà sí ọ̀lẹ̀ ọ̀dá. ádámù yá ti kùn nàbí ọ̀gbọ́ pé kò dábẹ́ ọ̀gbá ọ̀gbà. Alam yakun nadir. Ah, gope muslimia pore sokoro yo kojo kobo kojo kote. Alam yakun nadir. Ah, gope yakune. Bumo ti ma pere. Eh, le ti o ti lo ni pore ni. Qalu bala. Qalu wa bi la kuibe tari. Ari fakadabna. Amora akhiru lorona. وكل ما نزل الله من شيء أنت إلا لا يمكن àwa tí àwa tí àwọn náà ń kọ́ ọlọ́run dandan ní fáwọn ẹ̀ka ara máa lò ó. táwọn ń lò náà àwa náà ti ní ìmọ̀nù àti lò ẹnu yìí táwọn náà wá mọ̀ ní ẹnì kan ní gbogbo àwọn àdàbà tí wọ́n náà bá wá àwọn èèyàn tó máa ń ṣe ìbàjẹ́ kan á tó lẹ́sìn òkòdà ọ̀ àti àwọn ẹ̀kọ́ mẹ́ta dandan ni kí wọn náà fi àwọn èèyàn. Tẹ̀rí ìmọ̀ fi àwọn èèyàn kú ìmọ̀ fi àwọn èèyàn sọ náà bá ọ̀ràn èèyàn ní gbogbo ọlẹ́dẹ̀lẹ̀ òun. Àwọn pàtàkì dáhùn àkọ́kọ́ tó wá di góòlù rẹ̀ àfà ìjọ náà ẹ̀rọ ni ó ti di fádó ìfáyà ẹ̀ ẹ̀ fádó ìfáyà ìfáyà ẹ̀ àti àwọn àti àwọn èèyàn ṣẹṣẹ ọlọ́run. lábẹ́ tí a dé yìí kò ló jẹ́ pé gbogbo ata jẹ́ mùsùlùmí àbáta ní sáàpì àtìmọ́ra oṣù náà èyí tó gbìyànjú káàdà jẹ́ irinṣẹ́ kájẹ́ ọmọ ogun Islam kájẹ́ ọmọ ogun Islam àwọn tí wọ́n ń pèsè sí ọ̀sán náà wọ́n bá tààrà. láwùjọ yìí wàláì wọ́n kéré wọ́n kéré kíkéré wọn ó yẹ kí kí fẹ́ kí kí gan fún wọ́n kéré gan. gbogbo la ti rí pé àwọn dárí iye kéwú tí wọ́n ti ń kọ́ bídíà tí wọ́n ti ń takò fún náà jojúmọ́ ní pọ̀ sí láwùjọ. ẹ máa wọ àwọn tòlá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ òyìn ilé kéwù mi ń pòdùsì tó tó two hundred that is every year ẹ wá wọ́n ti pọ̀ tó. káwọn náà gbìyànjú àwọn ọmọ tiwa náà àwọn ilé kéwù náà ti ń pọ̀ díẹ̀ díẹ̀ láwùjọ kò sí ilé kéwù tí yóò gbìyànjú àwọn alámọ́lẹ́sìn káwọn náà fa àwọn ọmọ wa sí ní kéwù súnà káwọn náà dá pa káwọn náà lè bá jẹ ẹni sẹ́kù islam lọ́la. pé ọ̀rọ̀ ariwo gbọ́ o ọ̀rọ̀ ariwo gbọ́ o ọ̀rọ̀ ọmọ ni. àtẹ̀wá wa kò lè ẹ̀ ẹ́ ti gbé gbogbo àwọn àbí àti muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbìyànjú wọ́n ti sẹ́yìn ọlọ́mọ àbẹ́ jíṣẹ́ olójú ó dé gbọ̀dọ̀ wa lónìí àwọn táwọn sábẹ́ kọ́ àwọn náà ti ṣiṣẹ́ láti gbọ́ lónìí àwọn tọ̀hún náà jẹ́ náà tọ̀hún láti gbọ́ lónìí. ìyẹn fáwọn ọ̀hún ewu ńláńlá ni kí ẹ máa pa ìmọ̀ máa. wọ́n ti ma ìmọ̀ ọdún afáwọn ọ̀nà ẹ̀ mú tó dẹ́gbẹ́rẹ́ kọ́ kùn níbẹ̀. alẹ́ ọlọ́hu ayọ̀ ọdúnbẹ́ni àtẹ̀wò ọlọ́hu ẹ̀dínmá àkàtẹ́rọ̀ àlìjẹ́wọ̀n ọlọ́hu yóò fi lè akasema huwa fainali ukwana salai bawunya otia ujo ka ujo pake ikyo ni bukata dinu na paradima tauhi watate o kiwasibe o kifama anaweza kujali kiano mjama kwa ujo kwa kiano kitu cha Allah wa huwa ìmọ̀ náà wọ́n sọ di akẹ́kọ̀ọ́ ní ìjánu nínú àkóso ẹ̀sùn náà fún awẹ́ káàkiri nùnà ẹni yìí mímọ̀ àmọ́ kò kí àwọn ẹ̀sìn bẹ́ẹ̀. dandan ni kí ẹ̀sìn ẹ̀sìn nù náà ètò bá wà wà. eléyìí ni ẹlẹ́kẹta lè ti àwọn àṣọ láyé. àwọn ọ̀bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin asọ́bùrù alẹ́ àdá bíi. asọ́bùrù alẹ́ àdá bíi èyí wà ní sùúrù lórí ìnira nígbà tí èèyàn bá ń rí látara pé èèyàn ń lo ìmọ̀ látara pé èèyàn ń pèèyàn sí màá. Tẹ̀lé bá ní mọ́ta sọ yìí bí o bá lò ó ní problem. Ṣé máa ní mọ́ta ọ̀hún? Sọ wá lò ọ̀pọ̀ máa lọ́sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ ní wàhálà. Wípé ìjọba táì kọ́ máa fọ́ọ̀n sí àwọn ọ̀rẹ́. Èyí yẹn ti gbọ́dọ̀ ní mọ́ta ọ̀hún ìdìbò òlu ẹ̀dùn òní problem. Fọ́nà àwọn fi máa rọ̀ta sí tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ Màdínà tó lọ kọ́lé lọ́wọ́ náà tí wọ́n kàn wọ́n lábẹ́ tó wọ̀ ló ẹ̀dùn òní problem láwùjọ. ìdẹ́kùn ti dínà ìdẹ́kùn bí wọn ó ká máa ní ìwọ́n gbogbo ló kò ló dé gbé owó yẹn síbẹ̀ èyí ni wàhálà tó ní bá kọ́ òun kan àmọ́ ibi tí wọ́n bá kọ́ òun ti kàn yàn rẹ̀ àlẹ́ àmàlù níbi lílo kódà bọ́ pè síbẹ̀ ọ̀fẹ́ lù lásán wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ afáwọn ní ìjọba kọ́ ìbàdàn gbọ́ òun. lọ́ba pọ̀ yìí owó ní òjò tí yẹn ń dó lérí ìgbà tí yẹn gbà tí yẹn ń lò yìí owó ní òjò tí yẹn ń gbèsè sí lórí ẹ̀ lọ́ba pọ̀ tí o bá ti bẹ́ẹ̀ kò ní sẹ́kù kan nu àwọn ẹ̀sìn tí sàn lọ. ìsìláàmù ọlọ́pàá ẹ̀yọ́ òun làwọn yẹn ń fẹ́ o. níjọ́ tó bá gbọ́ pé ọgbọ́n àti débi pé ọdún mọ̀ débi pé èyí ń kúlẹ̀ fẹ́ jẹ́ àyìnà ìmọ̀ ọlọ́run. ayé kúlẹ̀ fún yẹn ọwọ́ akúlẹ̀ fún yẹn àná ọwọ́ akúlẹ̀ fún yẹn tọ́kọ́ ti mọ́ ilé tí yẹn wà tí yẹn lè fọ́ àdúgbò tó gbé o ẹ pẹ̀lú ní pọ́blẹ́mù ìrìn wà láti ṣe lọ́wọ́ àwọn èèyàn kíkí ní ọkọ̀ mọ́ náà ni wọ́n ti àwọn ọmọ àti iṣẹ́ wọ́n mọ̀ wọ́n mọ̀ fún iṣẹ́ rí apá kan lágbájá pẹ̀lú ìlú ti kéwú tọ́lẹ̀ kí hàn láti rí sí i ó fẹ́ẹ́ ti fẹ́ẹ́ lọ gúnlẹ̀. tí wọ́n tún ṣe sanáà ọmọnyinú ẹni tó nímọ̀ tí ó lò ó òun làwùjọ ìmọ̀ ń bàbá rẹ̀. Ṣé ẹni kọ́dà gbogbo àwọn àfáà tí wọ́n tẹ́wú láwùjọ yìí wọ́n ńlá ìhàrí wọ́n ní ìmọ̀ yìí gbogbo káwọn sọ yìí wọ́n ńlá ẹ̀ wọ́n tẹ́wọ́ lọ́dún náà bàbá wọ́n mọ̀ wọ́n mọ̀ àmọ́ wọn fẹ́ wàhálà rẹ̀ nígbà máa ń sọ̀rọ̀ pé bàbá wa ní àwàlẹ́ tó dábàá ìgbà yà ti dé sábàwé ဆောက်သွားလို့လာပါလားဒီစေရီကိုဒါကြားတယ်အာဝန်ပို့ပြီးတော့အဝန်စီပါပါအစီပါပါလေဒီမောက်ဖို့ဒီဂိုင်းအဝဒီအမေပဲတဲ့ဘုရားဝါဒီစုအပါရလေးကိုကြံပါရဲ့သမန်မောမွာရတဲ့ပြန်ဟောင်းတော့ဒီကမရောတော့ သူ့ကိုယ်ရောအာဒါလည်းဘုရားပြောတာအာဘာမလာလောအဲဒီသူ့အကွန်တူတူဆိုရတာလည်းပဲတိကျလာတယ်ဒီမှာဝလေးဒီနေရာဝလေးအဲဒီရဲ့သူ့တော့ဘုသူအလိုက်ခံတယ်ဒီဒီဒီကဒီမှာဝတ်တော်မှန်လို့ပဲ yí ẹnu tí ẹnu tó bá mọ ẹni tó bá mọ ẹni ká fẹ́ mọ̀rọ̀ nínú àwọn tẹ́ pé àwọn èèyàn ń rí rí pé ẹni yìí ń lo ìgbà tó ké àwọn kálá lò ó fẹ́ pé wọ́n ní àbí ló lé yìí àtàásù ìlúmọ̀tà olókùbá ìmọ̀ wọn òun ni ayé ti bẹ̀ ìmọ̀ wọn àwọn kéèyàn ní mọ̀ pé èèyàn máa ń lo ìmọ̀ tí èèyàn ké níbi ẹ̀sìn àwọn kálá lò wọ́n ti máa ń dúró níbi ẹ̀ olùkẹ́sẹ̀ ń ta àwọn ẹ̀kẹ́ táwọn ẹnu táwọn náà ń lò ní ẹ̀ padà ní pírọ́blẹ́mù àwọn bú wọn bó tiẹ̀ jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dúró lórí ẹgbàá náà ṣò mísíkì mísíkì pọ̀ mẹ́. àwọn ìta wọn pọ̀ ẹni wọn wọlé àwọn oníṣẹ́ àkọ́bẹ̀ alápàáyé ń dáhùn sọ̀rọ̀ ìyàwó tẹ̀sí abá lẹ́sẹ̀ wọ́n bá pẹ́ sí àkàrẹ̀. ó wá ní sáà sọ̀rọ̀ ilé yìí ó àti púpọ̀ wọ̀. ó ní ẹni ó wá lọ sí ó wá lọ sí àwọn tí wọ́n lè kó tàbí àwọn ẹ̀ṣẹ́ wò àwọn ló sọ̀kọ̀ ẹni mo sọ yìí ẹ yára bí ó lọ ó máa ń yára sí ìmọ̀ ẹ̀ṣẹ́ wò ó ní ká sọ̀rọ̀ ó ká sọ̀rọ̀ ó wá ní ìtàbímọ̀ ó ní tẹ́ ẹni mo náà ń kọ ọyàn yìí àwọn èèyàn ti sojú àwọn èèyàn ti là ní ṣéwú àmọ́ bí àwọn èèyàn ti là ní ṣéwú sí yìí Sinto não ter dado de ver, não vai cair não, olha bem, e que não vai ele que um bem. Yo ama ta ko ko ko ta ama ama la ba no mo ama ta ko ko yo no kula be ni ni so no so ko wa ni ta mo ri wa pa la be ti la ta lu ta ti ti ba na ni ha ti mo ti mo lu ni ha ti mo ti mo lu ko wa ka ti de ti la Kunyawuka yi, ɗan da kuka ta kini kumi dole a tere bai ko ke zobe ma an kuke lama bai. Wani ne ya ji su a bai lafiya, ala bai lafiya ne. Ko ni su yi ka kai ya lafiya a ti yi lafiya kuma ne. Sẹ́wọ́n lọ́wọ́ ní ẹ̀jú lọ́tọ́, ìlà ìtàwọn ti dìrà rí. Àrí, tó náà ti lọ sí èsù, padà. Ẹ́ ìkàwé kan ló kó sínú. في طرق العقيدة إلى في العبادة إلى في العمل هو يصدق كذب من حد المسلم سواء هو أن بيجي أن ولا أن عقيدة أن كوكو أن عقيدة أن جو أن وكيوه أن تي مبادئ نوتي تابعه àwọn tó gbogbo wọn bẹ̀rẹ̀ pátápátá fún àtẹnu kan ibi tá a ti lọ bẹ̀rẹ̀ títí la lọ bẹ̀rẹ̀ àwa fi àfihàn alẹ́. wọ́n á ká sí àwọn àbíkan àwa fi ibi náà tó wá ní kíkọ́ láti ìrọ̀lẹ́ yẹsẹ̀ wò àrífẹ́. pé kí irun kan irun kan ìbẹ̀rẹ̀. kupokora kote ingezeke sẹkọwárí zikiru náà ju zikiru èké náà àwọn bí kẹmẹ jẹun òkú àìsòkú ìbẹbẹ ààrẹ ààrẹ kọjá lọ àjọ òdìbò lọ sọpọlọpọ àwọn èèyàn ní mímọ̀ program yẹ òun lò sẹbi bá wà mímọ̀ tí o bá lò ẹlẹkẹrẹ tá à ń sọ yóò kàn án onídàbọ rẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ló gbọ́ ìpínlẹ̀ yìí. ní two thousand and three year two thousand ní gbogbo ní lẹ́tọ̀ ní final ọ̀sùn wa wọ́n tẹ̀sí wa. àti year two thousand and three àwa gbọ́ ọ̀rọ̀ dé bí olùdí àti fọ́tò bàtà bàtà alágbèdè tó tẹ̀lé lọ́dún wọn bàtà parí wọ́n ti ra àǹfààní wọ́n mú mi lọ́dún. Ètòjẹ́ ọ̀kẹ́ ìdí ọ̀rọ̀ wa nínú ilé ìgbà àwọn ọ̀dọ́ rẹ̀ wọ́n ti dòkú. Ẹjẹ́ àdúgbò àti sọ ọ́. Ìjọba bí ẹ̀rọ láti ìjọ náà sí ìgbà méjì ọ̀nà wọn lára wípé tí àpá kan bẹ́ẹ̀ lè ní pété méjì ọ̀nà tí ìmọ̀ tó kò dáa wọ́n pè lọ àjẹgbà. Tí sábà kan bẹ́ẹ̀ lè ní tí ìmọ̀ tó kò dáa wọ́n náà tó sábà tó kò dáa. Sábà kan bẹ́ẹ̀ lè yí tí ó gbà pé kí ọmọ yẹtẹ́wò tí ò dáa လို့တော့တော့ကိုကြ။အော်လေချာဖိုင်တော့ဦးပြီးတော့ငိုပြီးအားလုံးရေသော။တာလီတော့တာလီတော့ဆိုဒီကို။ဒီကောင်ဆိုတာဒီဆိုတာဒီလိုဒီလိုဆုံးကြည့်ပေါ့။ဒီလည်းဆုံးတယ်ဒီကိုဝယ်ပြီးပြပြတာတက်တယ်။အခုလာမှဒီဝါစီ။ဒီလာမှဒီဝါစီ။အဲ့တော့ဝါဖဲဝါစီတဲ့ ẹ̀rọ gbogbo ẹ̀rọ kàtàn tẹ́fọ́tì àfọwọ́sí kan gbogbo tì í wọ́n gbogbo tì í ẹ̀rì tí ẹni yẹn ló fẹ́ ló fẹ́ lo ìmọ̀ gidi tó kéré sí àwọn fẹ́ lò àdúgbò ọ̀gá rẹ̀ sílẹ̀ tó fi wọ́n lọ. àti wàá ti sí yìí wọ́n fẹ́ pé wọ́n kéde adákọ̀tì wọ́n yáwọ́dì rẹ̀ sí òfìsì náà rẹ̀. aláàjì wa sọ̀rọ̀ kó tó dájú ọ̀la. àwọn àdúgbò yà ìbáwọn ò lè sọ òun lẹ̀ ìbáwọn ò lè sọ òun lẹ̀ So Muhammad is going to approach you. If it is man you are not, tí a bá gbélé yìí sí sẹ́ni ẹ̀ bá tọ́ sábò bá ti sí ọ̀rọ̀ yóò pé asọ́bù alẹ́hàdà kò sí ẹni tí ó máa lo ìmọ̀ tí ó ní wàhálà mẹ́ kò sí ẹni tí ó máa pèsè sí ìmọ̀ tó dára bí a tó ní pọ́blẹ́mù. sọ̀rọ̀dé tọ́ba wá pé pé ìmọ̀ yìí kọ́ gbọ́ kalẹ̀ kó kalẹ̀ lọ́wọ́ rẹ̀ kó tìkú lórí ẹ̀ ọgbọ́dọ̀ ní sùúrù lórí ẹ̀ ọgbọ́dọ̀ ní sùúrù lórí ẹ̀ tí ẹ bá ní sùúrù lórí ẹ̀ yóò padà di ọ̀run tó yàn yóò padà di ọ̀run tó yàn. àwọn ìṣòro bí lè yóò máa ní àwọn ìṣòro bí lè yóò kó tí yóò dé lọ sún náà kó dánú ẹ̀sìn sọmọ sọ kọ́ tí wàá lé ní oṣù lórí ẹ̀ yóò dé pọ́pẹ́mù káwọn sọ̀rọ̀ ajẹ́ ẹlẹ́wọ́n bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sún náà báyìí kó wọn mọ̀ dàmú ẹ̀ lé kó wọn dàmú ẹ̀ lé. tuwanda bayan wasu da wani ne wajen kula kiri kiri sai to ne kuma a fato da wata a wannan sun ne a kuma gona a su gode ko shi ya dika dan mun dan wuce da layo ne the problem is a problem the fitna is a fitna sai ba kin ko bi kuma yi ai ba ko ne ko da lomi gidan kuma ta more afa ne ni suru annabi muhammad sọ̀rọ̀ ọ̀tọ̀lá àtàwọn sọ̀hábà tó jẹ́ sí pé ìsìláàmù táwa ń jẹun ẹ̀ lónìí ká tó di kẹrin lónìí eré ẹ̀jẹ̀ tí wọn ló kú lé ẹ̀jẹ̀ wọn ló jẹ́ pàtẹ́tà fún ìsìláàmù tí wọn bá ní sùúrù ní kò sẹ́nì kan tí ó kù pẹ̀lú àná Muhammad kọ́nà ìyàwó rẹ̀ ló wà pẹ̀lú ẹ̀ àmọ́ wọn ní sùúrù sùúrù lẹ́yìn ti tọ́ lọ́wọ́ bá wọn sùúrù lẹ́yìn ti tọ́ lọ́wọ́ bá wọn bí ìbá ní sùúrù lẹ́yìn ti wọn. ní maka wọ́n dá àwọn ọkọ̀ hábà náà ẹnu yóò ṣe kú náà tààrà wọ́n ń gbó ẹlòmí wọ́n ń kẹ ẹlòmí pa tó ń dídá àwọn òkúlé ẹ̀jẹ̀ wọn. Àlébà Mùsùlùmí sọ̀rọ̀ máa wà lọ sẹ́lá tó náà sáfẹ́ sí rẹ̀ ọkùnrin náà fi di náà. Òun náà sọ̀rọ̀ yẹ ẹjọ́ ó ti di ọdún mẹ́ta lẹ́bi ní òwò ọ̀tá àti sábà lẹ́bi òdìgbò ọ̀rọ̀ àti lọ́wọ́ rẹ̀ síbi àbúkọ̀. ကိုကပြောတာမတော်အကုတ်ကိုအလားတူဖန်တီကိုတဲ့ကိုသူကလာရဲဒီမှန်တူမှာကဒီမှန်တူမှာကကောတိပြရလေးဒီကစေဝိုင်းပါဒီမှန်တူမှာအမတိအဘတိပါတာစေဝါသူကပြောရရရသူတို့မပြောနေဘုရားမလေးစီကိုလိုလိုကပေါ်လာပြောနေဒီဝါဘုကံလေး sínú kọ́ wọn fi máa jóbi rẹ̀ súnà tọ́lọ́ ti àdàdà yìí kọ́ sílẹ̀ fi máa jóbi rẹ̀. àbí fọ́ mùsùlùmí lọ́wọ́ a kọ́ ìgbàgbọ́ lómi ẹ wo ọ̀rọ̀ tó lágbàá sọ́kọ̀ tó yẹ wọ̀rọ̀ ẹ wo bẹ́ẹ̀ tó lágbàá tètè lábẹ́ ìwé lè yọ àbúrò yìí ìwé lè yẹ lè yanu tí yóò wù bọ́ọ̀ bá yanu tó mọ̀ mẹ́sìn. အာဘုဒ္ဓလက်သူကြီးဒီမှာတက်တယ်နော်အော်သူကဘာလုပ်ပြီးမရှာလာသူဒီကိုစီလုံးကိုဘာတောင်းလဲဟောကပူစီလို့ဒီအမဘောတောင်းလို့ဘုဒ္ဓပါလက်ကြီးဒီကြောလာမဖူလာဒီကြေဝါနဲ့မသမက်သူဒီကျဲသူဘာသာကျဲဘယ်ကားပါလဲအမလို့ပေးဘယ်ကဒီကွာဝင်လို့ဘယ်လိုလုပ်လာတော့ tó jẹ́ pẹ́pọ̀ ọmọ àwọn tó ti wà nínú ní ayé táwọn sáàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ní ayé tí wọ́n sá ìjó lórí ìpáwọn ẹjọ́ ìná owó nàìjíríà wọn á fi àlejò lọ sọ́dọ̀ àbúkọ́lẹ̀ wọn á pè ọ́ gẹ́gẹ́ bí ìmọ̀lẹ́ fún ẹgbẹ́ àwọn abúlé wọn sọ sọ́dọ̀ pé wọn á sọ fún àwọn àlejò pé àbúkọ́lẹ̀ pé báwa bí

Sẹ́kọ̀ lórí ma jàmbá ma olúwẹ́lú olùkọ́ àwọn olówó lè wá. Gbogbo wa á dá dúkìá lọ tá a ní á dà fún gbogbo olùkọ́ wa. Ìtọ́jú ìjọba ìjọba ló mọ̀ sọ́nà. Ọ̀pọ̀lọpọ̀ ayélu ìtàgé náà ìlú àlọ́ mi. Wọ́n ti ṣe ẹ̀ẹ́dẹ̀gẹ́ àyè ìjọba. Àá ní ẹ̀ ale wa sọ̀rọ̀ ma jọ dọgba ọ̀rọ̀ wa gbẹdu ba ọ̀rọ̀ ayẹ ẹ fili yire ni ita san ale ti di ba muuru hálò ìfúnra ní o tẹ bá mú òrùn ìdẹ́gbẹ́ sí ọwọ́ mi ọ̀tún tẹ̀sí mú òsì tẹ̀gbẹ́ òṣùpá tẹ̀gbẹ́ sí ọwọ́ mi òsì ilé máa mú lọ. Ìdí mi sọ yìí o èyí ilé rẹ̀ náà pàtẹ́wàá. Ọ̀rọ̀ sáré mi sọ kábàtúmọ̀ rẹ̀ òwe ni ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ ọ̀rọ̀ kékeré ni àwọn kó nǹkan tó kọ̀ sínú. àníbi ni ẹ bá mú òun tẹ ẹgbẹ́ sọ́ọ̀mì ọ̀tún tẹ mú òṣùpá tẹ ẹgbẹ́ sósì tẹ ẹkún tẹ abọ́sàmù ó yẹ kí gbogbo ayé yìí pátápátá gbogbo ní mọ́tà nìkan gbogbo ayé yìí pátápátá èmi nìkan ní màdárí ẹ̀ gbogbo ní já ti ayé yìí wọ̀ mí yọ wà nígbà tó ẹ̀rọ ni maka bí ni maka lọ yìí. mélòó ni maka fún gbogbo ayé ọlọ́run ní bílẹ̀ ẹ̀gbọ́ àwọn àbúrò àbí ya ọ̀yà sílẹ̀ ọ̀yà wọn náà bèbè ó kù láti bèbè ẹ̀já ayé bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ti mú bàbá kan rí bàbá yẹn ń ṣe ìdílé àwọn ọmọ ìpàdé náà ni wọ́n ti gbọ́ ọ̀gbọ́n mu wọ́n sì mú un. ani kumu kamri kumu ka firi rẹ kúrò kumu ka firi rẹ kuma gbélé ayé àbí kọ kú á kumu ka gbélé ayé yóò tọ wọn bá fẹ gbélé ayé tẹsí anabi lé à ó lè ká lè yòó lé o fóònù kú tẹ̀lé lọ́rùn kú kí wọn fẹ tẹ̀lé bi lẹ ọlọ́kùnrin àǹtọ̀ yìí bá ọlọ́kùnrin àǹtọ̀ yìí o. wọ́n lè ní ìsúnjú náà ó sì lóyá ó kẹfún kẹfún náà padà díẹ̀ ẹ̀jẹ̀ ìsìnlẹ́fìlà rẹ̀ ẹ̀jẹ̀ ìsìnlẹ́fìlà ẹ̀kọ́ ni o nígbà táwọn náà bá ara wọn táwọn abẹ́sẹ̀ ń kọ́má lọ́fọ́ wa ìwọ́n náà sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ìsìnlẹ́fìlà rẹ̀ ọba ìwà ìlàbílà wà ìlàbílà àbìjì mùsùlùmí máa ń ní akéwì ìyẹn gbọ̀n ìdájá àwọn alábùdà mínú báwọn ìhábà bíyì bí o bá lọ sí ọ̀gá kò sí tó kú ọkùnrin láàrin rẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ tó ti lọ. tó bá wọn fẹ́ orí ìdààmú ọlẹ́ ti falẹ̀ káwọn wọ ẹ̀yà bí ara méjì ọ̀pọ̀ ẹ̀yà bí ara méjì dán. tó wọn tó sọ fún pé ẹ̀ má jó kókó jù báyìí lọ àmọ́ kẹ́ má lè sojú. ìtẹ̀jú dàímọ̀ ìlú gbogbo àwọn sọ̀hábà wọn rẹ́ẹ̀dì gbogbo kí ẹ ti sàmà pọ̀ ikú kan wọn bá wàláì tí ń sáré bí fún àwọn bàbá nìyẹn láàárín ọdún mẹ́tàlá ẹ̀sìn ní kọ́ bọ̀ ẹ̀wà lónìí ẹgbàdì láàrin ẹ̀sìn bá bọ̀ káàtì sọ ilé bá rí ẹlòmí wájú àbá ẹ̀sìn tó kù wá sí wọ́n ti wá sí lọ. a fún yín ní five hundred million. အဲ့လိုတော့သူတို့ကိုပြောဒီမတဲ့ဒီတော့တပါတူတလေးလေးလူလေကျွန်တော်ကမှကျွန်တော်ကွာသူကျွန်တော်ကွာဆိုတော့ပုတ်ကူမီအောင်ဆိုပါရင်ဒီတော့တော့လုံးကျေးဇူးတော်တော့ဘူးပါတာအဲ့ဒီပါပေါ့အမကင်းတဲ့ပုတ်ကိုရုပ်ကိုတော့ဇမာနာနဲ့ပုတ်ကိုရုပ်ကိုအစံရုပ်ဒီလေကလို့ဘူးဒီလေကလို့ဆက်ပါကြည့်လိုက်ကြရမယ်တော့ပါတော့ရုပ်ဘူးကတော့ဒီလိုမပါ မပါမပါဘုရားရီဝန်ပန်းပါပေကိုပစ္စလာဘူးအောင်ဒီရီအောင်လာပန်းပါပေကိုပစ္စလာဘူးလေကိုရူပါပစ္စလာဘူးလေဘောဘကြီးတယ်နော်ဘောဘကကြီးတယ်နော်ဒီလိုပြောမယ်ဒီကမှာပြောရအောင်ဒီပိုင်းကျန်တဲ့အတော်ဝါ wallahi ani di tawhid ko ko ta so yi bai tawo ku dura da youtube ne na ne youtube ele yi ta so yi e bello mi di islam le ba to bu je de ke bi ko lo ro si ko lo ne si islam le de ko su ya ha de ko ya ha de ko di se no ko yo di ko di ko di bá Ubaid ló kò sọ́ba yẹn jẹ́ Ubaid. Ubaid ló jẹ́. Ó ní wọ́n ti jọ náà tí wọ́n ń sọ tí wọ́n ń sọ ó ní ọlọ́run gbogbo àwọn tó ń tẹ̀lé yìí fún mi ọlọ́run bá àwọn lọ́pọ̀ kan. Òǹkà wọn lè pa ó fún ọlọ́run ọba. Wọ́n ti fẹ́ kan wọn. bá ń sọ wọn bọ́sẹ̀ lórí ojú láyé yìí àdúrà olórí àlàyé lọ́nà kù. etí ń wí nù sẹ́ni ìgbọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n á fi sọ́lá fi lọ́rùn mẹ́yìn. sọ́lá yìí iwájú ló wà iwájú ló wà títí ń gbọ́ tó bá tó bá délé kí ni ẹ máa ti di hẹ́pù létí rẹ̀ wọ́n di ẹni ẹ ló ń dààmú rẹ̀ wọ́n yà ti lọ sí bàtà àmọ̀ sí ẹ̀. nígbà tí mo yà ní jẹ̀ máa swaba yu ujumbe kundi sungu iki aitia tingi yaoni wallahi sunguni el kola muni to ke la pani de wo mu sahaba kana o mu yin soro maka amma wo ta ko da na ko da muhammad amma ke soro maka ba ta yi wa sala su medina ko da ma salo an bi na pade awu ti o ma lo sọ̀rọ̀ mọ̀dínà ni olóhùn lọ ẹnì tó ní ọmọ lọ Hálẹ̀ lè kọjú bí àjẹ ọ́. Àwọn ọmọ tó làwọn bí àjẹ, àmọ́ òun lè lù ọ́. Nígbà kan fẹ́ lọ́wọ́ ni pé nígbà tó dé mọ́kà yìí, aṣọ kan kò tó lọ́wọ́ ọdún wọlé. Tó gbogbo dúkìá tó kó yìí, ìlú wa lọ ti rí. Èdè òbí jà lẹ́nu. Kó kalẹ̀ ọ̀dọ̀ lọ, ó wá bèrè ọ̀gbọ́n pé kí n má kó kalẹ̀ ẹ̀jẹ̀ lọ. Alájọ lọ, ó sì yọ̀ láì wọ̀. سبحان الله أين نحن من هؤلاء الأصحاب إنما يرى ديو Holy said, Holy promoter of your God, only thing she will do in our life. Promotion. Promotion. Promotion. Promote the only God, only God, only God, အော်ဒီကပုံပေါ်မဲ့တိုင်းဖိတ်ဖိတ်ပါရဲ့အဲ့လိုကြည့်လို့ဘာကြည့်လို့မလဲဘယ်လိုကြည့်လို့လဲအဝေကုညောမိုင်းရောဖိုင်လို့တယ်ဒီကောင်စောရှိပေါ်တာဒီဘုန်းကြီးဒီပြောဘုန်းတော်ဝါတယ်ဒီမှာလို့တာပြီးတော့ဒီကံပဲဒီဝါကူရုပ်ပဲနေရတယ်ဒီအော်တော့မပေါ်လို့တယ်ဒီစောဒီဒီတော့ဒီပေါ်တော့ Umar ya zan ko ko na don be no hauta di no o ni ka no be gole e lo ni na le ti o fa o amu ni ka lo ni lai te ku yo yo na ya o ye ni ti o ba ma ko ile da o ni ni wa wa pi ja o ta ku wa na interview wa mu na wa mu na it's not that lady who are by you know by the àwọn tí wọ́n wá ní iléeṣẹ́ gangan wọ́n ti rí àwọn fẹ́ mú àwọn mú ẹni yìí ní ẹni tó lẹ́yìn pé kò wo ẹ̀ kò wo pé kò wúwo nìkan ẹgbẹ́ ìfòfáàmà kó tó ẹgbẹ́ olówó àwọn àti sáà nílé kéwú ẹgbẹ́ ọ̀dẹ ìmáàmù olówó dààmú wọn pé àbẹ̀ àwọn ẹni yẹn nìyí yóò ní àmọ́ náà ẹkú lè kú lè ṣèbáyé yóò lè ní. ìgbàtà ọkọ̀ ta sí wa ó ti bá wọn. àwọn àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ wà tó lòun náà rí a wọ́n lè jàpọ̀ wọ́n tó ti abọ́ náà wọ́n jà bẹ́ẹ̀ yẹn bí ìlú tó lẹ́wọ̀n. ẹ ẹ ló tọ́jú. ẹ jẹ́ ká àsúrù nínú ìgbà àmì àwọn ẹgbẹ́ pé wọ́n ní pé ọ̀tẹ̀ wá dá mọ́ wọ́n máa bù wọ́n máa bù lásán wọ́n fi di ẹ̀yẹ lásán. yóò gbọ́n rẹ̀ yóò máa mú kó bẹ́ẹ̀ tó kó bẹ́ẹ̀ tó kó bẹ́ẹ̀. àtẹ́tà nẹ́bí sí àwọn ní pé nínú ọmọ ìtọ́ adé sílẹ̀ o nínú pátá nẹ́bí o ànẹ́bí ni sọ́ọ́dí ọmọ ẹ bá ti yọ náà ní ọpílẹ̀. kò sí ẹ̀jẹ̀ tí èsì àdánwò láyé. nígbà tó wọn bá fẹ́ ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ adẹ́gbẹ̀wá Ibrahim ẹ̀ wọ́n ní قالوا بيه قالوا بيه إنه نو نو سيبو إبراهيم قالوا نو جمعه kò sí nǹkan tó jẹ́ tún àmì ọ̀hánà sọ̀tọ̀ máa tẹ́ yóò kò sí ìmọ̀ nǹkan tó yóò ní mọ̀ níbi ẹ̀sìn yìí tó bá ní mọ̀ pa ẹ̀ tó bá lò àwọn èèyàn fún problem kò sí mọ̀ oṣù kéré tó tọ́jú wọn lọ báyìí kọ́lá tí ó àfẹ́sẹ̀ àwọn èèyàn ó fi hàn problem rẹ̀. èmi mo fi wọlé kan àbí kí n fi yín àtẹ̀rí ẹ̀fẹ́ rígbò ẹ̀fẹ́ rígbò ẹ̀ àtọ́ ara wà fàmì ẹ̀ lọ sí ẹ̀sìn dandan náà tí màá lọ sí ẹ̀sìn dandan tí wọ́n á wọ́n á mú mi tèmi wọ́n á fi mi sí tiẹ̀ àti ìdìbò fún àpilẹ̀ tí wọ́n ti tiẹ̀ máa yọ ẹ̀yìn rẹ̀ nílò tó àlẹ́ mi sọ kì í sọ̀rọ̀ yẹn fún àlẹ́ náà wọ́n ti. èṣù èṣù kò wọ́n á wọ́n á rán wọn ṣe bẹ́ẹ̀ ni wọ́n á rán wọn sábẹ́ àlẹ́ mi lò ó. àwọn máa ń ní sùúrù lérí wọ́n máa ń ní farada lérí ẹ̀sùn náà afákòókò kíra yà afáwà ọmọ ti nà kó ha àwọn sọ́ba lásán ẹ wá rí wẹ́ẹ̀ ló dá àwọn àfa àtàlà àtàlà àtàlà àtúnyẹ̀ tètè dání lọ́ọ̀ máa ń ní ẹ lọ́dọ̀ tó ìmọ̀ máa ń ní fatuwa kọ́ bá fẹ́ kí wọ́n ṣe. àwọn òṣè òun náà torí ẹ̀kọ́ mọ́lẹ̀ tí wọ́n fi àjẹ wọn apábídá. ìmọ̀ wọn á máa lọ́sùn ọ̀gá ọ̀tá àlà. àsìkò tí wọ́n àwọn tí wọ́n pọ̀ ń bà náà àwọn àfàdé pọ̀ láyé gbà náà àwọn àfàdé sọ pé alukuhan makulu. sẹ́pẹ́ nǹkan yẹn létí ńlá ní kí ìdàgbọ́ kíkọ́ àlè kọ́ èyí tẹ̀ dá ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ni. MDR Garden ìlú Muhammadu nínú gbogbo àwọn àpáta class four rẹ̀ gbà náà òun nìkan ló tó ń do pé alkohol ẹ̀ ìtàkùnlá alkalamula ọ̀rọ̀ lọ́wọ́ báyìí èsì ẹ̀dá ọlọ́run. àwọn àpáta ló pọ̀ gbà náà àwọn àpáta lẹ́jọ́ ọlọ́run alkohol àwọn àpá ìnáwó á ní ìjọba ó jẹ́ pé àwọn àpá ìṣú fi àwọn ìjọba lónìí ìwọ̀n ìjọba ó bọ̀ ọ́. wọn wọn wọn wọn wọn pè ló wọn wọn pè ló Muhammad ọba pè wọn gbọ́ ọba yìí níbẹ̀ wọn tó bí àkídá ọba náà lò wọn yà lọ ọdún sẹwọn wọn yà lọ ọdún sẹwọn. ọba yẹn wá pè ló Muhammad jáde ó ló wọn pàdé Muhammad tí Muhammad bá fi owó òun kò ní ẹ̀ẹ̀kan àǹfààní kan sí i. kótó bá tó wáyé ti pé akókò tó tó hàn ẹ̀dá ọlọ́run tó ti wílẹ̀ tó báyìí owó ti wílẹ̀ àmọ́ tí ò bá ti lè wí òun sì pa ẹkù láyé kótó bá fún Muhammad àwọn yàrá ló bá Muhammad ìgbà Muhammad ẹwú tẹ́lẹ̀ wí ìbú ti yá wa àwọn tí ó jà sọ̀rọ̀ yẹn pọ̀ láwùjọ èyí ẹ̀ tán wí kẹ́bí kúrú wa láyé. àwọn olùwà oòrùn náà sàn oòrùn lẹ́nu tí bá fún àǹfààní òun àbẹ́ ìdìbò bẹ́ẹ̀ ti kò rí bẹ́ẹ̀ o ọlọ́run lè tẹ̀sí rẹ bábà sábà gbọ́dọ̀ àbá súnmọ́ sábà pa ogun rẹ̀ ó dìde ogun rẹ̀ ó dìde. ìgbà tí wọ́n máa ń wá jáde níta ó wá rí àwọn èèyàn. ìdájọ́ mi kó ti àwọn àbá ìta òkú kékeré. ọ̀pọ̀lọpọ̀ pípé ló máa ń lọ báyìí lọ báyìí lọ báyìí wọ́n máa ń gbọ́ bí wá àti wọn ló máa ń kọ́ kalẹ̀ ó ti káwọn ó ti káàdì báyìí ó báyìí ti mú kọ́lá àti wí kalẹ̀ lọ́dọ̀ ló máa ń kó sọ báyìí sẹ́nu bá tó máa sọ ọjọ́ náà yóò ti fẹ́ tó dára ẹ̀mí ara wọn tí ó lè bí òní àwọn tó bá ní ìròyìn yìí wọ́n lè gbà bẹ̀ wọlé pé ìlú máa mọ́tò gan sọ bẹ́ẹ̀ àti wọn máa mọ́tò gan tó rí àwọn ìmọ̀tò kò tó tán bẹ́ẹ̀ lọ́wọ́ ìmọ̀tò máa mọ́tò ní Al-Qur'an kalamullah ó ti kọ́ kalẹ̀ ó ní ó ní máa ló kiri lọ́nà àwọn ìṣòro náà ó máa tún àti ìgbẹ́rẹ́ ọ̀rọ̀ máa máa dúkú lọ́nà nígbà kíláyé wọ́n ká a wọ́n lọ. Èyí ò pé sáájú àwọn tó ń sọ̀rọ̀ rí. Tó máa sọ fáwọn ilé tí wọ́n lè lọ bẹ̀kọ̀ wọ́n lè rí wọn padà mọ́. Ọba tí wàá dájọ́ fún ọmọ ọmọdún. Dubai lo Dubai lo wọ́n fa lọ́wọ́ hàn. Wọ́n wà tó kú ọ̀tún la. Wọ́n wà tó kú sàdúrà kó fún ọba o. Ìyọ̀lọ́wọ́ la kúrò àwọn ọ̀nà pa ìlọ rẹ̀. Nítorí tó ọlọ́run ọ̀tún náà wáyé à ń kàrí ara wa. Ìyẹn tí kí ni àti ẹ̀kú ti ká ìdúró fún ọlọ́run. Ọlọ́run ti ti àánú. Àárọ̀ ọjọ́ ọ̀nà bá fayé rẹ̀. Òní ó kúrò rẹ̀. torí kọ́ lọ parọ́ àmọ́ ẹ̀fẹ́ ká fojú kan wá dé ọlọ́run á máa àtúndì dá báàbọ̀ àjẹ́ inú yà yẹn ni o yóò ní ìṣẹ̀fẹ́ rí amọ́dún máa mọ́dún rẹ̀ dípò ọlẹ́ rẹ̀ ní o bàbá àgbà tí wọ́n máa ń tọrọ ó sì ti àwọn ọjọ́ wọn kò láyé ẹni tó padà sí nọ́mbà náà irú àtúndì àwọn náà ni àmọ́ òun wà kò ṣàṣàdé òun ò lé bí ẹni àkọ́kọ́ àmọ́ náà ní àkídà òun náà fi ọmọ olùjà rẹ̀ pé bóyá ìdí náà tó fẹ́ bí ìlú ọ̀rẹ́ gbọ́dọ̀ nílé lórúkọ àlà ọlọ́ kan lọ́wọ́ wa alukuhan ọ̀rọ̀ náà bá a ọ̀dọ̀ wọn lù wọn lù wọn lù wọn tẹ́lẹ̀ ra ẹni bá dà àmọ́ ọba máa ń ṣe kàrámọ̀ báwọn ẹni rẹ̀. wọ́n lu àwọn tó nínú àwọn tí wọ́n lu mọ́ Muhammad àwọn náà padà wá sàárè pé mọ́ Muhammad ló dúró ní padà tẹ̀lé nínú wọn padà wọn sọ fún mọ́ Muhammad pé ó ní ẹ̀ka tí mo lù ọ́ olùkọ́ gbọ́n àmọ́ ìjọ mi lójú pé kí nǹkan fún ẹ mẹ́ta wẹ́ ẹ gbọ́dọ̀ kú. ìdí ìjà òun dàbá ìwé sẹ́wọ̀n inú bí òun. tó ẹni ọgọ́rùn ún káyọ tó ń lẹ báyìí ọgọ́rùn ún ẹgbà tó fi ọwọ́ náà bá wọn èmi ò sì bí ọmọ ẹ̀ka rẹ̀ láyé lọ́dọ̀ bá jẹ́ tẹ́ ní gírí. ìkọ́ tó dá àwọn káyọ̀ tẹ́ lọ tó gba ọ̀rọ̀ tó ẹni ọlọ́ọ̀lẹ́ rẹ̀ yóò. títí pa lọ́wọ́ wọn wà ní ẹ̀wọ̀n títí pa ọ̀bà ìdìbò àwọn ọba yìí ni wọ́n ti fẹ́ bá wọn lọ òun náà fi sẹ́wọ̀n fún ni ó lóun lè pọ̀ ọ́ dé àmọ́ ẹ̀wọ̀n lọ kù sí. ìtòwò ìtòwò tẹ̀ ẹ́ tẹ̀ ẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ fá èyí ni kú. wọ́n ti bá ọkọ̀ ọkọ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ wọ́n ó ti lọ́ọ́ méjì tó ti lọ́ọ́ méjì kú kẹ́kẹ́ obìnrin yẹn náà wọlé. olóbi jẹ́ ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ o gbogbo tí ẹ bá mọ̀ ní kò dáa tí ẹ máa sọ ní àwọn tí ó gbọ́ ọba yìí ni àfihàn ẹ̀ ló máa bọ̀ àwọn kò sàfihàn rẹ̀. အခုကဒီမှာဘုရားဆူတော်ကြီးလေအဖေကတော့အစ်ကိုကျေးဇူးတော်ရှင်ဘုရားတအားလာသူတို့ကသွားလာတာအမှန်တရားကိုလည်းမနာအမှန်တော့လည်းမကြတယ်မလဲမကြတယ်ဒီအကြီးကြီးတပါရောဘယ်လိုပဲရှိသေးတယ်ဘာကျဆုနာဒီကိုလည်းမသိအမှန်ဒီနေ့ကဘိုးလေးကဒီကမှာဒီကိုကနာလဲဝင်ဒီကောင်သာပြီးလဲဝင်ကျွန်တော်ကပြည်သူ àwọn kan ti sọ nínú náà nígbà tó ti àwọn èèyàn mọ́lé àti àpá ìlú òwú pàtàkì wà ní ìjàmbá ní o àwọn èèyàn tó lè ìjàmbá tá lónìí ìjàmbá tá lọ kí wọn wọn á lọ kí wọn ní ẹ̀wọ̀n ní mọṣàlá ìyẹn tó wà wọn náà dára bẹ́ẹ̀ ẹdẹ ti ní kó ẹti wà náà sábà báyìí ẹti wà náà sábà báyìí ìyẹn tó wà ní kó báyìí lọ́wọ́ أخرجوا وردوه شهد أخر قد يكون يعني اليوم وهي ضرب وغيره كيف للمالكية تواجه سنة كسيرة في المال تدوري عن بالي أنا تدوري شو ظلم أما كيف تدوري تابعوا خير ابن باز اللي هو يلوه السنين ابن باز اللي هو يلوه السنين tí wọ́n fún ẹ̀sìn wọn. kò kéé sí ìwé kó sínú ìjọba dẹ́dẹ́dẹ́dẹ́ òun làbá sínú ọgbọ̀rọ̀ tẹ̀wọ̀n kò sínú rẹ̀. sọmọ táà ń sọ ni pé tí a bá wà lórí ẹ̀sìn ìmọ̀ tó bá mọ̀ tó wá fẹ́ bá tó wá fi lè lò wọn fẹ́rẹ́ yóò lè pọ́blẹ́mù wájú lọ àti yóò lè pọ́blẹ́mù lọ àwọn èèyàn kó wá ní sùúrù kó lè bá ní èso àwọn sábẹ́ àti Muhammad Berarti itu kan dua pekan. Ini nama kok kan? Ini pilih lagi kok. Oh, bapak nama sama. Sama bapak. Kalau Nabi Nabi jadi suruh. Kalau kalau kita kan mau sama. Ini lagi kuat Nabi. Nabi jadi suruh. Kalau kita kan mau sama. Ah, wajib kamu yang mana lo? Ini. Allah saya perkaya. قل أم حسبتم أن تدخلوا الجنة أيامي والله تقوى الجنة إلى هو الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم يوسف سوى تقوى الجنة قال له ẹkú jẹ ayé o ẹkú jẹ ayé dada o ẹlẹ́ẹ̀dẹ́ wà nìjẹ́ náà irú tó sí àwọn ẹni ìsáájú èyí ṣe yín ẹ̀dẹ́ wà nìjẹ́ náà. ìdí yẹn máa lọ kò ṣe ti bẹ́ẹ̀ àlìjẹ́nà yìí bó máa rí ipò sí àwọn ìsàgbéṣẹ́ yìí náà. مسكت البساء والضراء والزلزل أكلنا موا أكفش موا أيريك أيريمو أفموا حتى يقول الرسول والذين آمنوا معه إذا لا يقول إذا في النبي النبي وانا بالله متى نصر الله ọlọ́dún ala ìlú rẹ̀ الله. fún àwọn sọ àyà yìí anábì wá fún wọn ní ẹ̀sán burú tí wọ́n lọ tẹ̀lé sáwọn sọ̀rọ̀ tí ò sínú àyà sọ̀rọ̀ fún àná Muhammad àwọn tó lọ sí èkó yíyà yìí tó lọ ní nǹkó ṣe wé sí ṣe yí ẹsẹ̀ lọ́wọ́ àlùjẹ́ náà kò ṣeé ṣe o anábì ní bẹ́ẹ̀ nù wọn. wọ́n mú ẹlòmíì torí ẹsẹ̀ rẹ̀. ó wà á rí mọ́lẹ̀ ó wà mú sọ táwọn kápẹ́tà máa fi lajú wọ́n á gbé lé léwí wọ́n á fi kéde méjì dédé anábì ní kọ́lẹ́ tí wọ́n nù wọ́n torí ẹ̀kọ́ náà ṣe wọn. ara wọn tàbí àbáyọ àwọn tàbí àbáyọ pé ẹ àwọn náà rí mi ra o àmọ́ tí wọn ò kú báyìí. ìdí ọjọ́ wa náà lónìí kò lé kó tàwọn sọ́ọ́ bàbá. Àbíká náà lè mú tí wọ́n mú táwọn mọ̀lẹ́bí yóò bọ̀ tó wá gbé lọ́wọ́ tó gbé lẹ́sẹ̀ tó gbé táwọn ẹni tó léwu. Wọ́n fẹ́ bá lu ọmọ tó bí tó ṣe ìkẹ́ ìlà rẹ̀ òbí mo fẹ́wọ̀n. Ṣé òfin tí wọ́n lò yìí ó fẹ́ fi àwọn alábàálá yìí rò? Ṣé mo fẹ́ tẹ̀sí wọn níbi la òun ò lè pè mí lè rẹ̀? Àwọn lè gbà tẹ́. Wọ́n lè gbà tẹ́. Ṣé ká lè gbà tẹ́ ọlọ́run lọ́wọ́? Mo fẹ́ bá yín lọ́wọ́ rẹ̀. asọ́bùrù alàlàdà ẹ̀tọ́ bẹ́ẹ̀ sí ẹ̀sìn tó gbọdọ̀ ní sùúrù gbogbo ìlà tó bá bá wà ní látara fáǹsì ẹ̀sùn náà ìjà ní faradà rẹ̀ àwọn òbí rẹ̀ ní pé kó tó ń ṣe yìí o àwọn òní sanwó oníwì rẹ̀ mọ́ wọ́n tó ra ọkọ̀ fi jọ ọ̀ ọ̀ọ́ta títí. tímọ̀lì rẹ̀ bá tímọ̀lì rẹ̀ bá gbé ọ̀sẹ̀ kí ni ọ̀ àlejò ẹnu máa ń tímọ̀lì rẹ̀ bá gbé dé. bí ìbáyìí ó yẹ káyọ̀ ká sàlàyé dára fún wa bẹ́ẹ̀ ká ní sọ tímọ̀lì lẹ́bi mọ́lì ju àwọn lọ. ẹlòmíì yẹn wà ìwọ náà mú mẹ́ẹ̀ sọ́ọ̀nù kúnlẹ̀ ní kò sí olóyè náà o àbíkọ́ fi kúnlẹ̀ lẹ́kọ̀ọ́ kékeré máa sanwó olóyè náà fi parí. Bíbélì yẹn bá gbé ìdìbò dáhùn. Àbá rẹ̀ Bíbélì ló wá gbé ńkọ́. Ọ̀sẹ̀ náà kúlẹ̀ náà. Ilé ẹni yẹn ṣé kárẹ́lẹ̀ ti tàbí pẹ̀lú ẹ̀rẹ́ ti tàbí pẹ̀lú ẹ̀rẹ́ ti. Ẹ má bù. Náà àwọn ìjọ akóso súnmọ́ ẹ má bù. Ẹ tún máa bá a sọ̀rọ̀ náà tẹ́mi rẹ̀ ó ti kéde yìí. Tó ti fi lè díẹ̀ sí. Wọ́n fẹ́ wá bú sẹ́yìn á ti fi náà kó ဆိုပြီးလက်ကူမနေရူကြည့်ပေးပေးမတူကတော့ကုလေကိုအရာမရတဲ့အဲ့ဒီကုလေဒီကတော့ဝါသူစွန်းနမမပေါ်တိရောဘောအန်ကုလေရောဖာကန်ကောဖောင်းဘယ်မှာဒီအဖာနဲ့သူလက်ကူမနေရူဒီပေးမဆိုရီကောကုလေအပေါ်အဖာစွန်းတော့ဘောအဒီစွန်းတော့ဘယ်ကမှလို့မသူဝါခရမရောပေါ့ဘောဆောင်ဝါဒီအခုပေါ်ကိုရရရောပေါ့ဘူးအဲ့ပါလေရော to imma da yake fitte be ke shiri ya da ke yake ko do sunna ke ne da sira lawa kuma ti ko sunna le fitte no to ko ya ko lawa ibe lawa ti lawa ba de imma de no ti ka ti de ẹnu mọ ni bí àfa tí máa bà àwọn tó máa gbọ́rọ̀ tó máa bà kí afẹ́rẹ́ tó lọ nílé wa lẹ́nu gbajúmọ̀ rẹ̀ nígbà tí kò máa fa àwọn ọmọ mi nígbà tí mo fún yẹ àwọn ẹ̀ka sùkúù yìí afa náà wọlé gbọ́dọ̀ lọ lọ́wọ́. tá níbi máa máa ń ṣe ló àbádo wa ṣe ni àbọ̀ wa mú ìtẹ̀sán àwọn ẹni ọlọ́run àwọn sàábí ànẹ́bí àbádo tó ń sàábí náà yóò wá sọ̀tọ̀ fún ògbé lágbájá wọn ṣe fún náà nì nítorí ẹ̀rọ kọ́. wọn máa yà á bí àyìnbẹ́yẹ ó lẹ́nu kọ́tà máa fi bíbọ̀ ọ̀bá ìyá wa débẹ̀ ìmọ̀ sábà ń fi ọ̀rọ̀ rẹ̀ ló fi ń tẹ̀ sáàpù dáadáa. dáadáa ni àti operation náà ni àwọn ilé wọn wá ní problem ó wá parí ilé wọn wá dé fá oríṣẹ ó wá wá dé fá kòrò àwọn bọ́dà rẹ wá ní àǹfààní ṣe bá tù kí wọ́n tóbi mẹ́rin náà bọ́dà rẹ pé ṣe bá tù kí ló wọlé sí náà àdékọ́ lówó mọ́dá àdékọ́ lówó mọ́dá òbí ti bá dé pé ìgbà lẹ́tà ìgbọ̀bẹ̀rẹ̀ gbọ̀bẹ̀rẹ̀ jẹ́. kwenye kilopa ni akwenye tele so kila kila manchesi wallahi ladhi kwenye gole ya kitba cheti ya wala kuliko kuna jamba teloli kudaa lu amelo meloli ìṣẹ̀lẹ̀ yẹn náà ní kí ló wà lọ́wọ́ tó bá rẹ̀ wọ́n rẹ̀ tó lọ bá ti lò tó bá rẹ̀ rẹ̀ rẹ̀ kò sí ṣe ààrẹ tó dúró wẹ̀ wọ̀ lára rí ẹni yẹ èso tó nà ni àgbàlùmọ̀ àgbàlùmọ̀ wà sáà fani máa ń dákúkú rẹ̀ lọ́wọ́ ni. ẹni yẹ àwọn gbọ́dọ̀ àgbà yẹn lọ bẹ́ẹ̀ làwọn kàkà kó kó ti ní sèmáǹtì yẹn kó wá bèbè làmọ́ ṣe o oníkò òṣìṣẹ́ kò sówó kìnnìkankìnnì kan ọ̀nìṣẹ́ náà ni o kó lọ bá nǹkan akóni nígbà yẹn náà wọn lọ ní àwọn ìgbọràn sí o ìgbọràn sí o ìṣèlú náà sọ tí mo bá bá kan náà àfijẹ́ mẹ́ta báwọn àbáyé gbogbo wa sí gbogbo wa sí o ó sì ní sùúrù wọ́n alẹ́ nìkan náà àtàwọn sọ náà àfáà lòun náà pẹ̀tínà lòun náà pẹ̀tínà ló ti parí wọ́n lọ ká ẹ̀yà làlúrí nù làlúrí nù làlúrí nù àwọn èèyàn tó wọ́n tún tẹ̀lé àlúrí gbà ẹ̀yọ̀ kan ló wá mú wàá mú yòókù mú kó lè fi sí kó ti lọ jẹ́ mọ̀ wọ́n lọ́wọ́ kú mẹ́ ipò lónìí ipò lọ́la ipò lónìí ipò lọ́la ipò lónìí ipò lọ́la ìdíje lógún ọdún bẹ̀rẹ̀ rẹ̀ kò ní kú mọ́. kò ní kú mọ́. tó ká má torí iṣẹ́ káwọn afẹ́ káwọn afẹ́ ti wà lẹ̀ ẹgbẹ́ ìjàdí bẹ́ẹ̀. búrọ̀ tí mo sọ yìí tó padà wá lọ rí iṣẹ́ kan tí kọ́lá ti ń gbani báyìí. àwọn tó fún ọ ní sáwọn nígbà wọn. lọ di eléyìí sínú oko gbẹ́ngbà wọn àti yọba lẹ́tà kan wọn á gba lẹ́tẹ̀ yìí àfẹ́ gba lẹ́tẹ̀ yìí ìjẹta kó lẹ́tẹ̀ yẹn ká bàbá yẹn. Màmá gbà ẹgbẹ́ ń dákọ̀ nínú ẹgbẹ́ ń dákọ̀ lẹ́tẹ̀ bàbá yẹn lọ́nà kó lè bá jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ìyẹn wọn ti wá ìgbé lọ́dọ̀ ẹ̀yìn tó bá ẹgbẹ́ bá jẹ́ ẹ̀yìn lóòótọ́ fún wọn wá ìgbé tí báyìí ló dúdú báyìí ló dúdú lóòótọ́ kó lè wá lónìí. Wọ́n á fi ẹni yẹn wọn kò ní ṣe ń Dangote wọn kò ní ṣe ń Dangote wọn ti fún lẹ́tà lẹ́tà rẹ̀ wọn ti gbà lọ́wọ́ wọn ti lọ rìpọ́tù dídẹ́. inú rẹ̀ wá dùn inú rẹ̀ dùn ẹ wù àná tẹ́lẹ̀ kó kó wá zẹ́mbáǹkì kó wá zẹ́mbáǹkì kó wá zẹ́mbáǹkì kó wá bá on sanokuyaw ọ̀sán ọgbọ́nà ti ó fi sáwọn ọ́sìdá rí nígbàtí ẹgbẹ́ ìgbọ́gbọ́nà láàrin wà fọ́gbà ó sì dá ọjọ́ kejì gbogbo àwọn ilé gbogbo àwọn ilé àwọn ilé inú wọn dùn kálukú jó wọn yọ ọ̀gbẹ́ àgbàgbé rí o ó sì dá ọjọ́ kejì àfáàná ti tì ó sì dọ́kítì padà ọ̀gá ẹni wá wà ní lọ́fíìsì mí ti lọ́fíìsì rẹ kò tó kókó mú lẹ́tà wọn náà sí i မှာပါတဲ့တာဘောကိုသိရမှာစက္ကလမီဘယ်လိုမှသိတယ်ရောဘုလူကြပြီအလုပ်ကမဲ့တာနိဒီဆိုင်ကဘာပြပါမေးရဘုန်းကြီးအတောလီမာရီဖတ်ူလာကာမတာလောလောရာဝလဒါအစ်ချိုဘတ်ကတိဒီလိုလိုင်းလိုင်းဘာတော့ဘူးကလောနီဒီပိုင်းဒီဝလာလာဒီအဲ့ဒီချိုဘာနီရဲ့အာဒီလာဒီပေဝတ်ကလေးလေး C'est vrai, Dieu ne comprend pas ce qu'il a l'état. Ça peut être pas la loi. Il a un bail, il peut avoir un bail dans la loi. Il s'en fout des bails, il peut être pour le Dieu. On est sous l'œil. À quoi c'est la loi qui nous a dit Alors, on peut dire, on va le dire, on peut dire. Il a répondu, on est que, eh, on doit se dire, eh, on va en loi de celle-là. Alors, on va le faire, on va passer. Itaani ko maa se tuwa maa ca ni ba mɛ ko maa sa wa olu ma ni ko olu bɔ ti wo rɛ. Se tuwa jɔ ka ne ba ye wa ni o sisi le o kan na dɛ ibo de ibo o ka gbanu ba wɔn jɔ sɔrɔ o wa fɛ bɛɛ bɛ wuli si ba o wa nugu tɔ to si a fa o ti kpe mu ne kɔn sɔrɔ a ye tó ne ti wọn ti jɔ o ti si o. àmọ́ sòrò kan tọ́ ní ẹni àdánà tó ní. ó lọ́wọ́ sáré kàkiri sáré kàkiri sáré kàkiri sáré kàkiri. mo fara rí pé ẹni yẹn ká ìgbọ̀dọ̀ sùn rẹ̀ ó sì fà á lọ́dọ̀ rẹ̀ mọ́ kàkàrà sùn. ọlọ́dún láti bẹ̀rẹ̀ ní sùn. ó sì máa bẹ̀rẹ̀ jù báyìí. kò ká má kó rí bá pé ayé iṣẹ́ ilé ìwé tí wọ́n dẹ́rù báyà kí ló ń gbà. tó bá jẹ́ pé èèyàn wọ̀n náà àbí gbígbọ́ ọ̀yà. Wọ́n máa ń rò pé wọ́n lọ sí ààrẹ. Ẹni tó bá jẹ́ àpapọ̀ àwọn bá kò yẹ fóun ó sọ pé nìyẹn pé ẹ lọ máa ṣe títí tí ọ̀bì lágbára. Èèyàn lágbára èèyàn lágbára sí èkó láyé. Tí ẹ bá lágbára wá tó débi sẹ́ńtì ọlágbára náà ò bí ẹnu. Ibi jẹ́ lọ́kọ́. Ọ̀gá ẹni wá sọ ní kòtò rẹ̀ tó ti lọ kèye láìpẹ́ kó lọ́kọ́ ọ̀tún tó ní ọkọ̀ tó lágbára náà kọ̀ọ̀bí láti wọ́n gbọ́ ẹ lọ́pàá bí yìí lè kú láyé ìrẹsẹ̀lẹ̀ yìí ìrẹ lágbára ọ̀rọ̀ ìrẹ lágbára mẹ́ta tọ́ra jẹ bí àfa bá ń sọ bá ń fọ ní sọ ni ẹ láti di àfa tó bá gbé mọ̀ràn nípa tó má sọ fún ẹni ẹdínkù lọ sí ẹ kì í mi rẹ tó bá ń sọ̀rọ̀ ẹ̀kọ́ tó bá gbé ìmọ̀ràn imani ukweli kabale imani ni ukweli alo gani ya kabale imani ni wa kweli wa siku kabale boko ndi kodo wa yani awe yo na jesi ukolo bura ẹni tí imani ni ukweli òun máa òun ò kóbá rẹ àwọn tá a jẹ ọmọ ya ní a kóbá kó lè ti kóbá rẹ kó lè ti fa ọgbọ wà ní dáwù tó wà mọ kó lè kó lè ti kúlẹ̀ wà ní dáwù tó mọ bó ti kú bọ́ rẹ bó ti kú rẹ bábá sáà Kalau batu lagi, ah, benda ini amator lagi. Tapi kiri ku, tapi bau, tapi kolu. Tiba di apa? Aku juga leu. Tu baik pilih bima ni le, lu tepe. Pilih bima ni le, bukan mahu bintang orang. Ulah sama jual orang. Ulah sama jual orang. Kalau pilih bima ni, apa kata bima ni le, apa jual orang? Kita tu kita punya apa kubah le, apa dia kata le mulai. àwọn tí wọ́n ìwọlọ kúbà rẹ̀ kó fi pọ́ lórí ilé ìlú aláìmọ́ sọ bẹ́ẹ̀. kódà tó bẹ ilé yá sí ó ti wà bẹ́ẹ̀ nìyẹn kódà zakari yé àti òbá mi. ìgbà tó wà lọ́dà tó wà lọ́dà ìgbọ́n rẹ̀ ní nàìjíríà kí máa ń lọ sí kókà mọ́ àlùsùn náà. tó kọ́ sọ pé bí ẹ bá ti ń lo wá àti nígbà tí ń lọ ẹnì kó òun fẹ́ lọ nígbà tí wọ́n ti ń lọ ẹnì kó òun fẹ́ lọ ń gbọ́ wá àmúgbàtò wàá tó lára rẹ̀. ó fẹ́ máa lò ó kọ́ fẹ́ lọ mọ́lẹ̀ ṣòkòtò olómi náà àbúradá bá a fà á yóò lọ sí i kí ni sí ọ kí ni sí ọ àti yóò bá tún kókòlẹ̀ náà yìí wọ́n tún kólé báwọn òbí yẹn náà òbí yẹn kúrò rà yẹn náà kódà yẹn kan lọ́mù nínú kọ́ ọmọ kúlẹ̀ fún mi kí ni wọ́n léwu lọ ìgbà yóò fẹ́ kọ wáyé ìgbà yóò fẹ́ kọ wáyé àtọ́bá jẹ́ ọba tó tọ́ba lùsùn lẹ́mẹ̀ẹ́sì dáadáa ní nàìjíríà ẹ̀ fẹ́ fún mi kí wọ́n fúlàtà lọ sọ̀rọ̀. kristu àwọn ti rí sùn. tí wọ́n á ní pé ìgbàlú kẹ́kọ̀ọ́ wáyé kiri àwọn olùkọ́ lọ wáyé kiri o àti wọn kúlẹ̀ nìkan ló nítorí pé kí ni ẹ ti gbóná rẹ̀ kí ni ẹ ti gbóná rẹ̀ ọ̀fà àkókò tí wọn ńlá ọ̀rẹ́ mi kókó lè kó lè rí wọn lọ sí mọ́tàlá sí ọmọ kékeré wọn lọ sí mọ́tàlá wọ́n ti mọ́tàlá sí wọ́n tó ṣe sára ìdílé mọ́tàlá sí ọmọ nípa rẹ̀ líle ní ọmọ ṣe máa ń mú ọmọ nípa kó yí gómìnà tó le. ẹnì kan máa ń bẹ ní mọ́tàlá sí o tó wà á káàkiri wọ́n máa tún sọ lọ́dọ̀ tèmi tó lọ́wọ́ máa tún táwọn òbí yàn kí wọ́n ní pé kéèyàn mú kan lọ ẹ̀sìn àti tàwọn ìdí máa ń wọ ẹlòmíì ni pé yóò ti rò pé ah bá tẹ̀lé tí wọ́n lé tí bá tẹ̀lé tí báyìí nìyí yóò wá wò pé bóòlù lè wèrè bóòlù lè wèrè ìtura tí wọ́n ní pọ́lẹ́mù. gbọ́dọ̀ yóò pé òun náà wọ́n pé òun kò sá kàwé tí wọ́n lọ́wọ́ sí káàkiri bí à ń gba arú náà sí ọmọ ọ̀dọ̀ ní ìdílé títí tó fi rú omi tọ̀ wáyé kẹta fún ara. gbọ́dọ̀ yóò pé mo àti mo ti pẹ́ tàbí ń kọ́ mo ń wọ́n ti di sábẹ̀ ìjà tí wọ́n lọ sílẹ̀ tí wọ́n lọ gbà ń lọ́jà oníṣìṣẹ́ rẹ̀ láàrin tó márùn-ún títí pa òṣìṣẹ́ dọ̀ ata two thousand and uh, five tí mo ti two thousand and five bọ́dà yẹn ó ti ó ti padà ó ti sọ ìsáré ti fẹ́ o ó ti padà ó ti two thousand and five tí mo sọ tí mo ti two thousand and five ó ti ní mọ̀síìn tó lè pèsè kàlẹ́ndà ó ti padà dọ̀gá ó sì ní mọ̀síìn tó lè pèsè kàlẹ́ndà àwọn tó bá jẹ́ pẹ́ńtà àwọn ọmọ tó ń mọ̀ tó ń sọ yìí pẹ́ńtà lè dáhùn wà ní ìtàgé pẹ́ńtà ni olóòmọ̀síìn mọ̀síìn tó lè tẹ̀wé lásán kò ní tábàlì ti pèsè kàlẹ́ndà nínú ọmọdé ọlọ́run padà gbà fún un ọlọ́run padà gbà fún kó wá wo tíjọ́ náà pé ah! wáyé kìlì ti sọ fọ́. kótókó ọ̀wá ẹ̀kọ́ ó sì tó dé yìí amẹ́sìn ni lọ́kù. tó ẹ̀sìn wa ní kákọ́mọ ọ̀sì síwájú ẹ̀sìn wa ní kókó pàtàkì lọ́dọ̀ wa sẹ́ẹ̀tì bá ti pàtàkì lọ́dọ̀ wa sẹ́ẹ̀tì tó kó wàhálà tábà tí wọ́n ti ń tilẹ̀ níwà ní ẹ̀yà máa ní sùúrù àwọn ẹ̀yà ní sùúrù yóò padà lọ́jọ́ kan yóò padà lọ. àwọn afọ láwọn ni wọ́n ń kíbọ̀ tí wọ́n fẹ́ ra góòlù nìkan kọ́ lé bọ́sọ́jà kọ̀ sí ní góòlù ọ̀fẹ́ ra ìfẹ́ ra góòlù ọ̀rọ̀ àpáńdà tó tẹ báyìí éèlì ọ̀rọ̀ tó tẹ ní báyìí fún ọmọ sàn mú àwọn chéènì àwọn òkà tí ò bá wọn lẹ́nu máa ń tó fìtà ní pé kí ni ara ẹni wà so àwọn bá fẹ́ ra góòlù gẹ́gẹ́ wọn náà mọ nítọ́gùn tọ́wọ́ lọ báwo nítọ́gùn náà yóò kú agar aku kutla wonu kutla wonu ko wonu ko dur ma ko sama mu ba ko wala ku ko ko to kala utala ni ko jo ina lo aku ta fiti ha yebo ni o ka vera ina la bia mo ko to ati ko to ani le mo to ati àwọn afa ni wa lo fiti na lu lu alu lu ko a lo fiti da yo ra ju ko be ko a ko fiti wai go go ko a dai wa ta kini ó wá di ẹni tí ń gbóni òbí tán tí fáwọn ṣe é ti fún tí wọ́n fi aṣọ tó bá bá àtúndínwó ó wá táyé wá káàkiri ẹ wọ wàhálà tó ti gbó tó ti gbó tó. àlìjẹ́ni sọ̀tẹ́ àlìjẹ́ni náà sì rọrùn láti wọ̀ iṣẹ́ àlìjẹ́ni náà sì rọrùn láti láyé. àmì àtìbòtò àti tẹ́lifò lè dáná ọ̀làmẹ̀yà tí kò mọ̀. مثل الذين خلوا من قبلهم مستقر البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى الله ẹ̀dí kan náà máa ní sùúrù lérí ìdíra tó bá tẹ̀lé táwa náà tó bá fẹ́ tẹ̀lé. Ọláyé àkóbí náà làwà yìí o. Ẹ bá yẹn gbé ti yé. Ọ̀ ní kúlẹ̀. Sọ̀rọ̀ ìmọ̀ òkèlè ìkúlẹ̀ nìkan náà ni sọ́wọ́ fi lè gbàgbé lọ́wọ́ rẹ̀ wọ́n gbàgbé lọ́wọ́ rẹ̀. àmọ́ sọmadikọ kúnlẹ̀ tó bá dúró lórí ẹ̀ sọmadikọ bá bá pàmì ìdílé lórí tó dúró lórí ẹ̀ ìyá tó bá tó fi ọ̀sẹ̀ mí ìjọba tó fi ra wọn jọ pé ah, alájẹ fún ọbọ wa nù ìyá tó bá bùnà ẹ̀ka sí ẹ wò ó bá tó mẹ́ẹ̀ tó kúnlá kọ̀ọ̀kọ́ ti káwọn ìkúmọ̀ wọn lẹ́bi ẹ sílẹ̀ yàrá ọmọ ìwọ ní mọ́ ọlọ́jà ọmọ ti súnmi jàre ẹ sílẹ̀ jàre bí àwọn ọmọ ọgbà wọn ti yóò yóò di yóò di yóò máa ń sọ wọn náà bó ṣe ń sún wọn náà ní sọ wọn. àwọn bá fi lè gbà fún wa pé ìpínlẹ̀ tó bá tún di ọ̀sẹ̀ tó tẹ̀lé àbúlé yóò sùn kan. ẹ ọmọ ẹ wọn náà wọn náà tẹ́ rí ìpínlẹ̀ àgbà wọn ikú mọ̀já gba ẹ ẹ̀wọ̀já gba lọ́jà dé wọn. kọ́ni ká láwọn mẹ́ẹ̀ẹ́dógún wọn tẹ̀lé ẹ̀ sẹ́wọ́n rẹ̀ sí wọn lọ́jọ́ tó tá wọn náà wọlé ọkọ nílé wọn kò lé délé abalẹ lọ bàbá náà wọlé ọkọ nílé wọn náà kò lé ẹjọ dúró bàbá yìí wọn máa ń lò ní kó máa dùn ọ kó sáré lọ pa wọn ti lọ pa náà wọn kò jẹ àdìrú wọn sá kó lé dé abdulayi ọba musa bẹni kọkọ adu gbogbo àti orí fífi lọ ọba yìí fún ọlọsàn àmì wọlọ ala yìí nàá lọ aa kátó fi àti kóbi nílẹ one two three four five six ọwọ wàá yóò fi sọ wà fún un. wọ́n tẹ̀wọ́ ìwà jẹ́ ẹ̀tùmọ̀ ìyẹ̀tẹ́ wò tó lè ṣàdúrà fún ìkájọ àgbà. ìdábọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀tùmọ̀ ìyẹ̀tẹ́ wò generally tó lè ṣàdúrà kájọ rẹ̀ gbà. gbígbàdúrà tọ́lọ́wà tọ́lọ́wà gbàgbọ́ rẹ̀ ọlọ́run fi sóyè jẹ́ ni tó pé àdúrà wà ìbá àdúrà ti ṣe ìbádà gbogbo tó bá jẹ́ ìbádà kọ́nà tó gbà lọ́wọ́ rẹ̀ islam bọ̀rọ̀ ṣáájú àyà fi tí bàbá yẹn bá tí bá rẹ̀ ti wá àti mẹ́yẹ̀ tẹ́wò fún kan ló kù tí bá rẹ̀ ti kù ọ̀wọ̀ bẹ́ẹ̀ ti rí bá wà lọ́wọ́ sára ẹgbẹ́ ọ̀rẹ́ ta. Number two.

Ọlọ́run ta ni àyàwó sọ̀rọ̀. Àákàtó bí wọ́n kú náà ni. Wúwa ní ti àkàrà ìgbọ́nà ni àmọ́ bàtí òṣèlú èèyàn àlókòyè náà nìbọn òun náà ó sọ́kò náà láǹfààní sí àwọn tí wọ́n bá ń bímọ tí wọ́n máa ń kú ó sọ́kò náà láǹfààní ẹ̀ tó tí ó bá lọ́kàjẹ́ lọ́wọ́ tẹ́lá sọ. Inú bá mi inú wẹ̀ nínú màmá àtàlà yìí níbi tó rúkì inú wẹ̀. Ìjọ wáyé tó bá ní ìlú wẹ̀ yìí sì sílẹ̀. tírì. Mẹ́tò sáà. Now, Al-Quran kì í ṣe ẹ̀dá kì í ṣe makluk ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń sọ gẹ́gẹ́ náà kò hàn ṣe rẹ̀ ṣùkúránì ó sì bẹ̀ àwọn tó máa ń lò àní tuntun náà ó ní kò hàn ó jà tó láti áwọ̀ àlè yóò kàn jáwé járe wọn àti wọn á ń lò tó ṣe àwọn eléyìí máa ń lò mí wọn ké mi wọn ti ń lò mí so èyí ò tó báyà pé ká lọ pé ẹ̀ga ọlọ́run so ìwádìí ti sọ̀rọ̀ ọlọ́run ara ọlọ́run kàlámù lọ́ọ̀ oriented alai yalowa kesi dati dapulai so wallahu ta'ala ala so akida hadu akida tu hadu sunna number 4 wa salam eh Thank you. bẹ̀rẹ̀ pé ẹ̀ta bá ti tẹ́ wọ́n á jẹ́ kó tán kò ní san owó tẹ́ fún wa. àwọn ọmọdé àtàrà yóò sàn. tí wọ́n yẹ káàdó pé bàtìlá ọ̀rẹ́ àtàwọn kò ìwọ ọ̀dẹ́. òun jẹ́ wàá mọ àwọ̀ ọ̀dẹ́. ẹ àyàfi báyé pé èèyàn èèyàn pa owó pọ̀ pé owó tẹ yín o àti ọmọdé yá sí yín o ètò jẹ́rìí. gẹ́gẹ́ bí ti jẹ́ pé ó sọ́kọ̀ nù. Amana àtọ̀tọ̀ materials yìí o tí wọ́n fi break there máa ń tàbí ẹgbẹ́ yẹn sọ. Kíláàsì tí àbí ẹ̀rọ fọ́tò tó tó bá lé ìrọ̀ ìrọ̀ àbó lé tó wà àbọ̀ ọkọ̀ òkú tó máa fà yà. Ìlànà sọ. owó oṣù tó máa so ilé ẹ̀ẹ́sẹ̀ máa bẹ́ẹ̀ ti bí òsì bẹ́ẹ̀ ti bí òsì tó pọ̀ ṣùgbọ́n àti àwọn bá yẹn láti pé ti ìtara ló wọ́n ẹ̀bùn ọ̀dọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tìyà ìtara ló wọ́n bẹ́ẹ̀ ni kò wọ́n ti sọ́tà tó nira ọmọ ọjọ́ ti sí bákan àlọ́ sí àwọn àlọ́ wọn tó yọ èyí ò dédé sọ àdé tí àwọn tábà gbé sábà wọ̀nyẹn náà táwọn tó yẹ táwọn san owó iṣẹ́ àwọn yẹn náà máa ń fáwọn yẹn náà ìjà ẹlòmíín fẹ́ẹ́ ṣe dáadáa láyé yìí ဘယ်ကြီးဟော Amande kwa tingo tira batira wa ikoto wo tira na ndo lo a. O odo ba odo bo ora block ba do block yo zo. Ba ti mi ti ba le zo lo ale ti so ba le ti ju ti amando wa ndo ba ti so da a ama e kore ti wa. Ama ni kore ti wa. Ama la no so le ti criminal. Ti ti criminal de de le. Ti la ko no de me ti na adu de da be na ina ba ni lo lo. Ti ka ma so wo ko la da. So ni ma ti wa. Ti ba five ba bi.

Tadi akhirnya, itu biasa ni. Tadi akhirnya, itu apa yang polis saya pergi ke itu aku untuk itu kota kota polisi, wah kota polisi. Kalau ada sih, tapi kalau kita tidak kota polisi, mana jalan mudah tu waktu mana. So itu itu dia di mana. Tes waktu mana kata ada orang jam gaya jam golongan itu. Itu ada sih. Abi itu sudah ada, kuma kuma kuma ada. سكتوا كيف راهو شباب كيف خالد ما بي بلا قلنا قلنا برزيا قالوا كنا نسكتوا زرا في إيه ما يسكتوا في تعبي إيه ما يسكتوا كيف تسكتوا في دنيا ماذا دنيا ماذا فده إذا كنت تسكتوا وأنا قصاروا إيه ما تسكتوا في إيه تسكتوا كيف ما تجي تو كيف ما بقي ما إيه تو إيه تو كويا ديالو أما كيف كان كيف صار يكويا أبان تسكتوا لا ဘာကိုလေကြောပေးအာ ini loli sonu ami to ado lora tete na labera dan bili ado una na ko nei rei ko to da una lora ko ma tawo jabe ko ma tawo jabe na Ah, mtu yeyote yule yule na kwa kibiri. Tunaona na mimi kibiri. So, wewe pia ba. ìdúró pàdé pé sáwọn èèyàn náà tó wá sí ní tẹ̀lé pẹ̀lú àkídà àyẹ̀fẹ́ kọlù ó ní kó ti dìbò yìí. àmọ́ tí wàá lè tọ́jú dìbò yìí àbí yóò kulẹ̀ àrùn bá ńlá ti ń dáàbò pẹ̀lú àwọn àtàjẹ́ fún àwọn ènìyàn. kí ló ń sọ ọ́dà àmójútó ọ̀rọ̀ àkídà gẹ́rà àyẹ̀fẹ́ kó sí àti mọ̀ mọ́ fún ọ̀rọ̀ ìgbàdà àmọ́ ọ̀rọ̀ mi láti rí rí rí rí rí rí rí rí rí rí rí rí rí rí rí rí Ibi ti bàjẹ́ pé kódà kéèyàn dìbò gbogbo ìwé ni gbogbo àwọn kódà kéèyàn dìbò kódà kéèyàn dìbò. Ṣé mọ́sálà yìí mọ́sálà tó kó lágbára díẹ̀? Wọ́n kó lágbára díẹ̀. Wọ́n fẹ́ bàtà wọn ní àwùjọ tó wáyà àì ní ìsọ̀ kó dẹ̀ máa mú kó dẹ̀ máa tẹnu máa. Ṣé ká máa ní ìsọ̀? Ìyẹn ni pé ká máa ti dédé. Ká máa ti dédé. Ṣé òṣìkọ́ òṣùwà láyé tó èyí ò ní wọ́n kí ẹ̀sìn ìrọ̀lẹ́ lẹ́yìn. tí ẹ èyí ti ẹ èyí ti ọtí ìrọ̀lẹ́ lẹ́yìn tí o ti dáhùn àfàbílẹ̀ àfàtúwò tó sọ mo ẹlòmíín náà tó lè mọ́ kíkù mi tó lọ sí lápá ìta àìmọ̀ ní lọ́dọ̀ tó wáyé àyíká àti lọ́dún kúrẹ́ pàdé. lóòótọ́ mi náà àfáà ìṣúná wọn ti fatuwa pé ìyẹn lè dìbò fáwọn kan. àwọn kan pé ìyẹn lè fi owó bíi lọ sí ṣẹlẹ̀ díẹ̀ lẹ wọn lè fẹlẹ fi but irú fatuwa yẹn ó súnmọ́ owó wúwa nàìjíríà títà lè dìbò èyí tó dáa ìlú káwọn mẹ́tì torí pé àwọn tẹ̀lé ká dìbò fún nàìjíríà yìí ti gbogbo wa pátápátá gbogbo olóṣèlú nàìjíríà pátápátá ló tẹ̀lé kọ́ wa nàìjíríà kò sí ìfowópamọ́. kò sí tó dáa lọ. wọ́n tẹ̀ wọ́n ní sèyí àwọn tábọ̀ pé ó fẹ́ tókè tó. níbi tí mo ti ṣe ṣe kéde lánàá nǹkan ọ̀sẹ̀ ìṣẹ̀fẹ́ mílíọ̀nù. wọ́n máa ń ṣe àwọn máa ń ṣe ìpàdé mẹ́ẹ̀ àwọn tó máa jẹ ẹ̀dá sí wọn nígbà náà ni wọn kó kò sí tó àbí tó àwọn kan wọn ìṣe ìṣe náà tó àwọn náà kò fẹ́ràn pé àwọn kan ló ti tó àwọn tó ló ti kó àbí àwọn èèyàn nínú àwọn tó yẹ káàkó dèrè bákan ọgbọ́n dèrè. ibẹ̀ ni òṣìṣẹ́ ká máa rólé àwọn ẹ̀ka kó musa wá ìgbà tí mo dé ìlú wa ti lè gbé yàrá musa gbé ó kan ọmọ kan wọn bẹ̀rẹ̀ ní ọmọ bàbá ara rẹ̀ wọn tí o ti yẹ kan dé ẹni à ẹ kúrò ní àbá ẹ kúrò ní àbá. ó ní ó ní ìwà gan ni. Thank you.

bákan ti rí ẹ wo gba pẹ́pù wa ní èsì àwọn èsì lọ́wọ́ yìí láti kó bẹ́ńgọ́rì àbí. ní bẹ́ńgọ́rì bẹ́ńgọ́rì ìgbà tí ó kó tó fún ẹnìkan níta fún wọn náà ṣe. torí jẹ́ pé pátí wa wọ̀nyí yẹn kò wú bá wọn lè. àní ahmed lọ́tọ́ ẹ lọ sí out of breath. Labani saw. Tí ń fáyà Kùránì, àfọ́ ọmọ àfá. Tẹ́lá wọlé ti ní àbàṣà máa àwọn àfádà wọlé yìí, àwọn àfádà wọlé yìí, tó bá tí a ó sì wọ́n mú àwọn ọmọ tó tọ́ fún Mùsùlùmí. Àbíkásọ, tẹ̀lé a ó sì kẹ́lẹ́kọ̀ọ́ àwọn àti Yẹ̀rí máa, tí wọ́n fi ń dá ọ̀rọ̀ tí yẹn náà fi ọ̀fẹ́ ọmọ sẹ́ẹ̀fì yẹ̀. ti tún yẹn lọ́pẹ́ ẹnìkan òkú ọ̀dẹ́ wò mọ́ tí bá bá lòun wọ́n ọwọ́ tiẹ̀ ní kóòtà ní mọ́ ọtí. Ìgbàlódé wọn bàbá ẹ̀ dìbò sọ́wọ́ tóbi bàbá wọn ò bàbá àbá fi ọ́ wọ́n mọ̀ sí áàpàdì náà lè tó àbá ni ọ́. Sáǹdì náà bò ní kó wá dúró lérí ẹ̀ gbogbo wọn gbé wọn ti di igi nínú ìkọ̀tẹ́ tó sọ̀kọ́ ti yẹ̀ nígbà wọn. Ìyẹn ní máa rẹ̀ lẹ́rọ̀ náà tó lè láti nà fara. Ẹ tí ìmọ̀ àwọn fatuwa afa àdásílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní rọ́ṣìmọ̀ ọ̀la ọ̀tàlá tí ìmọ̀ àwọn fatuwa wọn ẹ̀rí pé fatuwa wọn ò wúlò bá wa nàìjíríà ìsàlẹ̀ ìdìbò ẹ̀sìn wọn lẹ̀ gbogbo wọn tọ́lú gbogbo wọn gbogbo sí sọ́ọ̀lù wọn tó bá dé ṣe yìí. na ìfún wa ẹgbẹ́ ká máa ní ìsọ̀ tọ́wọ́ rẹ̀ ṣe pé òun ka fatuwa albani ìtàkùnrin báyìí tó wọn ti fatuwa pé ìyẹn lè dìbò títà tó wáyé pé òun ní gbọ́dọ̀ tó wáyà yẹn ẹni wá sọ ọ pé kó òun lọ títà lọ á sọ ní kàkẹ́ á sọ ló pọ̀ èyí ni pírọ́lẹ́mù náà ni. àfọ àwa mọ̀dékálì nínú àwọn afásọ́lá àti ìgbéra ní Saudi Arabia àfáà ń sọ pé àfíù tí wọ́n gbé àyẹ̀tìkáàbù kí ẹ dìbò àwọn ọmọ yìí bóyá àwọn ẹ̀wọ̀n sọ pa pé but alibana ó ní ju ètò wọn nù ó ní ju alibani nù ju bilibani nù tòun ni pé òun sọ kó bíbí àdéhùn ẹ ẹ gẹ́gẹ́ bí mo sọ bí bíbí àdéhùn pọ́blẹ́mù nìyẹn. sọ ẹni tó ń ṣe fáwọn bílà ẹ̀kọ́ tó ń bílà ó ní àpapà ìfọ̀ ìsọ̀nù àpapà ìfọ̀ ìsọ̀nù nínú àpá àti máa ń jó pé àpá àtúntà àpá àpá àtúntà àpá àtúntà wọn á lọ wá lọ nínú èyí tí mo rí tó dá o pẹ̀lú èdè orí èdè lọ́rọ̀. Ìtò sọlá ju ń sọ tó sọ lónìí ó lè dọ̀la. Tó padà rí dúró àbírí òdúró rè. Tètè ìtòmí náà sọ lónìí yìí bí òkú ká sí ìgbòlè náà lọ́tẹ̀tẹ̀lẹ̀. Àwọn ọmọ yà yìí lọ́dà láti lọ fi sáfẹ́ ká sílẹ̀ o. À sọ, bò bá padà rí pé àbí ìtàwọn ẹlẹ́ yìí táwọn àgbà ń lọ yìí kò wúlò bá Nàìjíríà yìí. Torí gbogbo ọgbà bá kò sísọ́ nínú gbogbo lóde Nàìjíríà. Òun náà fi ń pé à ìdìbò ó ti àwọn. So ìdá àti so sábà ti pé ìjọba ti ní ojú ìta náà àfa àtàlà fún wa lọ síbẹ̀ kéde lọ lọ sí yìí ẹni tí o bá ti lọ sáà lọ sáfẹ́kẹ́ lomi lòún mú so ẹni ká máa bá ti máa lò pẹ̀lú wọn ká lò pẹ̀lú wọn àwọn àfa àlẹ́ lábáwá àwọn òfin ní pírọ́blẹ́mù àwa ti dúdú yìí làwọn ẹwà lánàá so àfa àgbàtàfà àbẹ̀dà àbẹ̀dẹ̀kálì tó lọ kó lọ sí ìdásíwà tó ní kíù tó wọn yẹ òun ò dẹ̀ ní ẹ̀rí lórí ẹ̀ tó tó gbára náà. wọ́n ní ìdí àkójọ ánsà pé fún yàrá tó ẹ má dìbò bákan náà àwọn tó lè ta ẹ̀kọ́ rẹ̀ àwọn tó lè ta bẹ́ẹ̀ gbọ́ tó lè bá pé ányẹ́dì tábà kàbò lòun tó burú dìbò bí lọ. Ibi ọ̀rọ̀ máa ń rẹ̀ kìí ṣe bí ìdíyẹ. Wọ́n á sáwọn náà kàn sáwọn náà ni. Ibi ọ̀rọ̀ ìdíyẹ kàn sáwọn náà ni kò kí ẹ̀ máa ṣe ra náà. Wọ́n á kò sáwọn náà.

Gracias.

الله وسيقول فلنقول بالمعروف شغلتنا الله ورحمنا وسيقول لا يكفي تصيب المرء واذا فلت الى الظالم دارون ان تتبعهم فلكنني ابدل كلام الله ايه رايك؟ قلنا هو من الذي يقرا لكم يا رب انتم تعملوا يا بعض ṣùgbọ́n ẹ̀yọ́ lójú omi pé kí wọ́n ṣẹlẹ̀ fún ìgbọ̀n ọ̀rọ̀ ogun ẹ̀dẹ́gbàwá náà ṣe èyí yorùbá yọ pé ọ̀rọ̀ ìgbìyànjú ọlọ́ni wọ́n ń gbèrò láti yí ọ̀rọ̀ ọlọ́run padà. ẹlẹ́dẹ̀ẹ́gẹ́ láti rí náà yóò bá ti wú kàlá àmàlà torí ìgbẹ́ sọ́tò ká láwọn àti bá àrò ìdá àtẹ́lẹ̀ kẹ̀ náà ti. àlàyé àti bá àrò lórí àti ìfẹ́ rẹ̀ máa ń tọ́jú ọlọ́run kí náà ti fi yí ìmọ̀láyà tọ́lọ́ pé àfọwọ́n tẹ̀ náà ní ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀rọ̀ náà ní ẹgbẹ́ báyìí ìta kalẹ̀ ní kàlá àmàlà ọ̀rọ̀ bá náà ìgbòlá tọ́mẹ̀lẹ̀ ìgbòlá tó ti kọ́ńdà wọ́n wà nígbà tó ti yẹlẹ̀ pé nígbà tó ń sọ̀rọ̀ pa àlùbá nípa àlùbá pé àlọ́wà ní ẹ̀gbá àrọ̀ wàláwà ní ẹ̀mí àrùn wàláwà ní ẹ̀mí àrùn bí jájàrọ̀ ní àkàlárì wàlùbá àyè ló tó ní nínú bá àyè yìí bá wà á àrùkọ́ máa ń nàbì dáàdì ẹ̀gbá àrùbá ẹ̀sìn ọ̀rọ̀ pípé ní ọ̀rọ̀ mẹ́rin náà àwọn ìgbọ́dọ̀ ti pe àgbáyé ní ọ̀rọ̀ ó pọ̀ ọ̀la náà wà ní pé wọ́n kọ̀ tí wọ́n kọ́ àgbà kẹ̀lé o báyà náà tí wọ́n kọ́ sí èrò lọ ni wọ́n láwùjọ lọ ti kọ́ èrò lọ ni wọ́n ti wọ́n kọ́ kalẹ̀ gẹ́gẹ́ ọlọ́run bá ti sọ láti ní ṣe ẹ̀dá ọlọ́run bá ti sọ láti. nípa ẹ̀ last question. wọ́n sọ̀rọ̀ ẹ̀ ló nọ́mbà. ok ẹ̀ ló nọ́mbà rẹ̀ ní. àmì àmì. hali yẹn àyàwó mi là lọ sáwó ṣé ìyàwó ọ̀rẹ́ mi tí ó rí ní àṣà yìí kò ní ọ̀rọ̀ àtàwọn. Okay. ìdí náà lè rí pé táwọn afẹ́ sáwó ní ìgbẹ́ náà ìyàwó àwọn wọn sí ìyàwó àwọn náà ìyàwó ọ̀rẹ́ àwọn náà òun náà láǹfààní àti lè sáwó pẹ̀lú àwọn fóun ní ìwà jẹ́ ẹni máa jálè òde ọ̀ Ìgbésí ti bẹ́ẹ̀ ni, so kó wá dé lọ sáré. kanu kanu aja abi wote tena ma aja abi abi awo ma aja wote ko wono wa abi wote idu je ko tena yi mo be te le wo ba o pe ale boya boya tori ìtinà tó àti tẹ́lẹ̀ pé kó ìtinà ìtinà dẹ̀rẹ́ kó ọ̀rẹ́ tẹ̀ láàrin wa ìyàwó ìyàwó ọ̀rẹ́ mi àbí ìyàwó mi ní àà ọmọ èèyàn yìí lápá ìwà pé kàn tàbí ẹ̀yẹ́ fi náà ìyàwó yẹn jẹ́ yẹn ní àwọn ẹ̀rọ tẹ́tí ló wò lójú olówó lé lọ kò ní lówó lọ káàkó yálà bájá bá a sáyé bá a sáyé bá a lábẹ́ níwá ní. ó wá rán ọbí náà ọ tó kẹ́kọ̀ọ́ tó rìn àfẹ́ mbẹ́ bàtọ́ yẹn tó kẹ́kọ̀ọ́ wọn ní ọkọ̀ tẹ́tí náà ti ṣe káàkó ní sẹ́nu ṣe káàkó náà. tó o lè kò wọlé bẹ́ẹ̀ tó bá yẹn ṣe àdúgbò yẹn lọ pẹ̀lú àdúgbò yẹn náà. láti sọ Thank you. كلام بعيد في غفير الرمال بال عام لي وعند خاص ثم يرجع الفتوى يرسل يرسل وقول يا عام لي àti báyìí pé kò bá rí fatuwa mi lórí àpò òtún báyìí fatuwa mi tó máa ní fatuwa tí a ń bá ní sọ wá ní ààbò ní pé anybody ní tó ẹ̀ àti ní ọlọ́wọ́ tó àlàyé sọ wọn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت نقول السلام عليكم ورحمه الله وبركاته